ọmọ ò ṣe é ìpọ́n la kọ́kọ́ jẹ́ èso àwẹ̀ òhó dúdú èdè ìpọ́n tọ̀tọ̀ ni àfi bí ọ̀lẹ̀ ẹnu àwẹ̀. ṣé ìwọ rò pé iṣu tèmi pé wọ́n pé kí wọ́n wára ìwọ rò pé iṣu gidi ni iṣu tàtọ̀ ń dà ní. èmi náà ní kí n fi wèrè pọ́ọ̀tì rẹ̀ ni. Àdìgún ah, sẹ́ni wọ́n ti sẹ́mi àti mo ti ń gbọ́ ọmọkọ mi látọ̀dún ìyá Àdìgún. ẹ dídì ni mo lọ́kọ rẹ̀ gọlúgọ ni tó bá jẹ́ pé òun já ni ó mọ̀ pé yẹ kóun fi wèrè pọ́ọ̀tì rẹ̀ ni kó tó di pé <laughs> gbogbo ẹ̀ hun jọ pátákátá. àdìgún ọfọlọ́sẹ̀. ẹ òfò. ọfọlọ́sẹ̀ ò ní sórí látàrí ẹ̀dá ní àwọn obìnrin ò ní jèrè rẹ̀. oríire ò jáde pé ń ṣe ìfẹ́ ṣe tí ò bá ti já. ọfọlọ́sẹ̀ mo ti wá lẹ́yìn ibú àgbàyà ayé ayé rẹ̀ rí dà ayé rẹ̀ rí dà. ìyá pupa kí ló tẹ̀ ń ṣépè fún báyìí kí ló ṣe fún yín àbúrò mi ni eléyìí mú làbúrò yín kan lè jèrè tèmi gẹ́gẹ́ bí mo jókòó ládégún ní wàá ra sún láwọn tí ń ta sùn tẹ́sí mọ̀ pé sùn níyà mi ń ta mo bá tẹ̀lé adigun wọlé lọ́ba tì mí lọ́ba máa gba sọ lára mi. ẹ gbà mí. adigun ló gbé ẹ́ǹdì. kọlu méjì tí mi lọ mi lù mí. yé payo ṣé wọn ló ṣe báyìí. èèyàn kí wàá ti ẹni bó ti bá yé mi jẹ. táyé ẹ̀dá tẹ́lẹ̀ ni. Adigun Adigun hmm? ṣé o tó sọmọ yìí. n tó o mo ti akata ni. kò so. kò so sí mi kankan nù sí mi. omi ni ní ṣebí káàdì la ṣe introduction lo. àkọ́fà múre wa bá a ti wèrè. ẹgbẹ́ ti rẹ. omi ni o lò. ti kọ́ ní ibùsọ̀ ọ̀gá olórí kùnà ṣé dáwìn nù. sọ́tà ṣé mo lọ fẹ́ yàn gidi. èmi náà ti ṣe ẹgbẹ́ láti ṣe nínú ọdún yìí. ọmọ wọlé rí fúnlẹ̀ yìí náà wọ́n ti ròyìn yín fún mi wọ́n ti ròyìn yín mọ́lẹ̀ yìí méjèèjì ẹlẹgbẹ́ nǹkan rẹ̀ ṣe ah! wọ́n lẹ́bi yín ẹsẹ̀ bí gidi. Ole ole ole ó lè ó lè ó lè sọ fún ni. Adigun máa ná fẹ́ǹsì ẹ o máa ná ẹgbọ́n ọ̀rọ̀ ajé o. ẹ ti ń ṣe tipẹ́ eh. tèmi náà fi jófin ẹ̀yin olóńfò olóyún ló bá kọ́ sí. ee wele gbogbo gbogbo wele wo ẹ̀yin náà wò. Adigun tí o bí fẹ́ǹsì ẹ̀ ní fọwọ́ gùn mí lójú. kí ló kàn mí èmi wò ló mẹjọ tó ń bá a rò mo sọ fún ẹ kí ni ò dáa. kí ló gbé tó ń gbé ẹ ẹ ẹ kì bọ́ pọ̀ ní bàbá. ìyá jẹ mí. ẹ̀jẹ̀ ẹ̀rí ẹ o bá dẹ́kun ti sáyé mi. Àdìgún ah, ah. ogun ọ̀ngọ̀ ni. ó wá gùn mí kò ṣe bí rọ síbi yìí tún dà á ah, ẹ bá dẹ́kun ti sáyé mi jẹ́ wò mí. sọ̀rọ̀ kí ló ṣe fún ẹ. dédé mi mojú kú Ládìgún ní ìwà wo sún lé àwọn ibẹ̀ sì mọ̀ pé sùn ní yóò mi ń ó bá ní sọ̀rọ̀ adé Àdìgún bí mo ti wọ yàrá Adigun làdígun bá tì mí bẹ́ẹ̀ ni. orí ìyá mi. Adigun fẹ́ fi tipẹ́tipẹ́ bá lùpọ̀ mú bá ṣàgídí lábàjọ́ ń fa wàhálà yìí Adigun lù mí ọbẹ̀ pa mi nígbà tá a mi ọ̀ka wọn mo bá fi ilẹ̀ mọ́ jẹ́ ṣe tí ó ṣe adigun ti tún lásán rẹ o sẹni tí mo ti ń gbé kọ́ láti jọ tí mo ti gbára mi mọ́ tí mo ti gbára mi mọ́. bí mo ti gbélé dọ́kọ̀ rẹ láti jọ yìí. rí mi báyìí wọ́n fi tipátipá bá ẹni pẹ́ wọ́n wò mí ràn. àpèkẹ́ ẹ ọ̀gbọ́n ni. mo gbọ́ eh, mo gbọ́ ìrònú ló mú mi mo wá ronú bá ṣe fẹ́ kógun jà àdìgún. àdìgún. ẹ ẹ ẹ wo ayé àdìgún ti bàjẹ́ ó bàjẹ́ torí tẹ́mi bá ti bẹ̀rẹ̀ wàhálà mi ẹ sọ pé jọ̀gbọ́n mi ti pọ̀ jù ẹ ní mo ti lè jà jù ah. àsìkò ìjà sí wá dé báyìí ibi tá à ń lọ yẹn àwa pa ti bẹ̀rẹ̀ ilé àwọn àdìgún wa yá á lọ sọ́dọ̀ ògùn. ẹ wá ẹ wá ẹ já ní ẹ jẹ́ àṣepẹ̀lẹ́ o tá a bá ní ká máa lọ bẹ̀ ní ìsìn ó ṣeé ṣe káwọn náà ti kó àwọn èèyàn jọ tí wọ́n mọ ọbẹ̀ wá o. kọ́ má bẹ̀ wá. ẹ jẹ́ awọ́ náà mi tá a lò tá a fi fìyà jẹ o. ẹ ẹ àpèkẹ́ mo tán bẹ́ẹ̀ nu rẹ̀ tí ń sọ̀rọ̀ bí ẹni ń ka bíbélì ajá rẹ̀ já o jẹ. mi sùúrù ó mọ̀ pé gbogbo nǹkan báyìí san tèmi náà máa ń lé ẹ jẹ́ àlọ́ fi ṣanṣẹ́. Ah, dúró wo la tó lè ah, dúró. Ah. àwọn olùlé ó ti bẹ́ẹ̀ wá ìjẹ́ ó ti sáàdì kọ̀wọ́ fún. dúró mm. gbogbo nǹkan ti ẹ ní ilé ilé ni. ẹ mọ̀ ń pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jà lọ. wọ́n para rẹ̀ mọ́ wọ́n jẹ́ àwọn èèyàn fi wá ṣẹlẹ́yà para rẹ̀ mọ́. má sunkún mọ́ ìkọ̀sẹ́kùn lọ́rọ̀ rẹ̀ ìyá jẹ́ yóò jẹ àdá. ìjọba ti ti dà kókó iṣẹ́ oṣù wá bí kó wá sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oṣù kan ní àyè mo ní wọ́n sanwó fún mi wọ́n kàn wọ́n sanwó ẹ wá kó ní iṣẹ́ òfò kan wá kẹ́ wá ṣiṣẹ́ ni tí ẹ bá ṣe pé mi gan òun lọ́kùnkún dùn nílùú náà nílùú ńlá náà bóyá bá fẹ́ ṣiṣẹ́ báyìí tí wọ́n bá ń jáyẹ̀ pẹ̀ ó ní iye tẹ́ fún àwọn ọmọ nílẹ̀ ní ibikíbi tó bá fẹ́ kan páànù ó ní ẹjọ́ bá ọmọ onílẹ̀ wá ti torí pé bí jẹ́ kínní àti ìlàjú dáadáa láti ìsìn làwọn náà ti bẹ̀rẹ̀ sí ní go èmi ní sì mọ̀ gbà ẹ wá ṣiṣẹ́ ìwèrè kan bí orí yóò tiẹ̀ pé rárá tí bá ṣe pé. yé yé yé yé yé ìtàkùnjẹ àbújá ah, mi tani yé yé ọmọ mi. ilẹ̀ mọ́ lónìí ilẹ̀ mọ́ lónìí. ẹ dàgbẹ́ dàgbẹ́ dàgbẹ́ dàgbẹ́ dàgbẹ́ dàgbẹ́ dàgbẹ́ dàgbẹ́ ẹ dákun ẹ ẹ dákun ẹ ṣàánú mi ẹ kọ́kọ́ bá ń tún kínní náà. àdàpọ̀ fún tòun. àṣẹ. kábọ̀ tún ṣé bí ọ̀rọ̀ wọn sọ kì í ṣe lábúlé tọ̀rọ̀ ọdún kan jò ní tọ́já mi ń pátá ọ̀sán kìí jàmbá ní èmi ọba àdàbà ìlú nìyó àwọn mẹ́rin mo kó wa kọ́ dára tó wù ọ́ ọba jẹ́ níwájú lọ fẹ́ ni ńbẹ́ńbẹ́ bọ́dá lẹ́yìn ni mo kọ́ wa gidi ni wọlé ni ọ́ ṣe tí oṣù ọ̀ ni à ní lọ́ńbì lónìí. ẹ ẹ wo ẹ lóòótọ́ ni mo mọ sọ kí ṣe ń jọ́ tá a pàdé kí mo sì ràn yín lọ́wọ́ náà ni ìyá mi ẹ dákun ẹ mọ̀ jẹ́ ń ṣètò ní ẹwẹ́ ṣàánú mi. ọ̀ràn lọ́wọ́ èmi ò tiẹ̀ dá sọ́ọ́rí tèmi ọ̀ọ́dẹ̀ wà ní ìyọ̀nù rárá bó jẹ́ wájú ńbẹ̀ńbẹ̀ ó sì jẹ́yìn sọ́ọ̀sì sọ̀kì lábúlé àbọ̀ mọ̀mú. èèmọ̀. ọ̀hún ní àkàdá fún ọkọ rẹ̀. ṣé kò mọ̀ ẹ́ kí ọkọ mi lè lè rí. tó lè fà á rí. mo lè fà á tẹ́lẹ̀. wọ́n lè fà ẹrú wọ́n lè fà á tẹ́lẹ̀. ẹ fà á bá yà. ẹ bá ẹ dàkú ẹ dàkú ẹ dàkú ẹ dàkú màmú màmú màmú màmú. a tún bọ́ bọ́ mi a tún bọ́ bọ́ mi. ìmú ìmú ìmú ìmú ìmú mo fún ẹ wo ẹ wo ṣe ẹ dákun torí ọlọ́wọ́ nìkan tẹ́ lè ṣe fún mi ní kékeré bá ń tu náà yìí ní ṣe bẹ́ẹ̀ ẹ wo ẹ wo ẹ wo àtúlẹ̀ ẹ jẹ́ àṣàánú rẹ̀ sórí á ṣàánú rẹ bó bá ti lè gbẹ̀yìn wọlé tó lè gbẹ̀yìn wọlé ọ̀ọ́ ibi ló kù sí ọ̀ gbẹ̀yìn wọlé ọ̀yà ọ̀yà gbẹ̀yìn wọlé gbẹ̀yìn wọlé ṣé fáwọn ọ̀dọ́ kò sọ́nà ń bẹ kò sọ́nà ń bẹ má jẹ́ ṣe kò sọ́nà ń bẹ. ẹwù ẹjẹ alọ ọ sí ìrí nǹkan kan alọ lọ bẹ̀rẹ̀ ní eléyìí sí ibi tí ara rẹ àti kò bá ọ rè. ẹ dákun ṣé ọmọ mú mi ọmọ mọ mú mi ẹlẹ́rìí ikú ọlọ́ọ̀lẹ́ ọ̀lẹ́ o lè ọ̀fọ́ mi. wọ́n lọ báyìí ìtàkùtì ọlọ́gán tí wọ́n ti lọ kẹ́ fúlùwà rẹ̀ kó gbọ́dọ̀ sọ ẹran gan lásán ẹnu ẹ̀ ní ẹran kù sí ṣé olúwa rẹ̀ ní. tani bẹ́ẹ̀ tó rán lọ. Ah! èmi láyé èmi náà ṣe yóò sọ ní ìdàkúdà lọ́sẹ̀. village champion. yéé èyí tẹ̀ ṣe bẹ́ẹ̀ ní sórí rẹ̀. àdìgára wọ̀ yóò. yéé yéé. èrí ìkọ̀kọ̀ èrí ìkọ̀kọ̀ ọ̀sẹ̀ fi ẹ̀rú. ẹ̀rú rẹ̀ ó fẹ́ kán pa mí. ẹ dákun torí ọlọ́ ẹ wo mi ìtumọ̀ ẹgbẹ́ yín ẹ̀sìn lẹ́yìn rẹ̀ dùn. yẹgbẹ́ yẹgbẹ́ yẹgbẹ́ yẹ. ìsàlọ́wọ́ ìsàlọ́wọ́ ẹ dákun ẹ wo ẹ wo ẹ wo ẹ wo o ẹ fún mi lépo ẹ fún mi lépo. olórí ibú adáko adáko adáko adáko àdéhùnsí tíkìnì ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ọdún sẹ́mi lẹ́sẹ̀ ó ti mú iye gbèsè ńlá. àwọn tani kí ló ṣe fún mi. ìwọ ìṣẹ̀wọ̀n ìṣẹ̀wọ̀n ọmọdé mi. ẹ ẹ ẹ wo ẹ rí kankan o méje láàgbé lábàáyé méjì péré. kiri àkútẹ́lẹ̀ rí tẹ̀ ń lọ́gùn yèrèpẹ̀lẹ̀ rí tẹ̀ ń gbọ̀n ẹ wo ìkẹta ń bọ̀ yóò bá yín lójijì ni ètò bẹ́ẹ̀ lè pa ọmọ kó ọ̀rọ̀ ẹ̀ lè pa ẹ̀ tó fẹ́ kí ló dé. búlù bẹ́ẹ̀lù jọ. ṣe ẹ fẹ́ gbà ní. búlù ta ni búlù ta ni ẹ tó bẹ́ẹ̀ búlù àwọn ta ni bò. ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀ ọ̀làbàyà sẹ́yìn láti ìsìn lọ ẹ̀yin ní mọ̀ ṣùgbà fún ẹ̀yin ní mọ̀ ṣe bá kún ní ìṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀wẹ̀ jẹ́ ń dá nǹkan tí mo ti ṣe jẹ́ ń dá padà. ara ni abẹ̀bẹ̀rẹ̀ ni. oko bí kẹta oko bí kẹrin oko bí kẹrin bí yóò ẹni ṣe yìí kò ní lówó ah. ẹni ṣe yìí kò ní bímọ ayé ẹni ṣe yìí kò ní dára aṣọ ewúrẹ́ kò pé méjì yègbé inú ẹ̀rùn làwọn wèrè lọ já wá kú. Ah, ah, àṣàbí kí ló ṣe àdìgún olùgbàdìgún táwọn wọn nu àdìgún ló la réèpù àwọn yẹn wá wá wọn wá ti bẹ̀rẹ̀ sí ní pọ́n ti pa àdìgún báyìí. àdìgún réèpù àdìgún gbọ́ réèpù. mo ràn lọ́wọ́ ni mo ràn lọ́wọ́ pé káyé èèyàn mọ̀ bá bàjẹ́ kalẹ̀ nìyẹn dákun. ìbájẹ́mi lẹnìkan bá dán irú rẹ̀ wò tó bá mi ní nǹkan pọ̀ láì ṣe po tẹ́mi lọ́rùn ìbá mọ̀dà ìbá dúró nítòhún sí méjì ni. abẹ́là pupa rẹ. ìbá jẹ́ abẹ́là pupa rádaràda ó jẹ́ bọ́ àbúrò rẹ sọ̀rọ̀ rádaràda tó ń ṣe kiri àbá yìí ó ń pẹ́ kó tó bẹ́ orí rẹ dànù. kò dẹ̀gẹ̀dẹ̀ ní dá kò dẹ̀gẹ̀ kò àwọn wèrè yìí wá ìwọ ò lè ṣe wọ́n lè ṣe. ṣé o ní orí pé wọ́n dà sí mi lára ni. tó bá lára àbúrò mi o. ẹ̀yin lè máa bàjẹ́ papọ̀ ẹ̀yin wèrè yìí. bí pé ọ̀rọ̀ yìí ò yé mi o ó kàn dé ọ́fíìsì ó kàn fún ẹ ní sàkìlẹ̀tà. in fact ó yà mí lẹ́nu ṣá because èmi àtọ̀gá mi à ní ní problem even lánàá wọ́n ṣe pè mí lórí fóònù pé kí n try láti san salary everybody tí bá ti san salary tán kí n ti ọ́fíìsì àwọn kí n ti everywhere kí n dẹ̀ mú kọ́kọ́rọ́ bá àwọn lé pé because àwọn ò lè padà wá sí ọ́fíìsì mọ́ you understand pé ibi táwọn wà yẹn àwọn máa gbàbẹ̀ lọ sílé o wọ́n bá mi sọ̀rọ̀ dáadáa gan-an mo dẹ̀ ní àwọn òkè sà everything tó ní kí n ṣe ni mo ṣe mo dẹ̀ débi iṣẹ́ láàárọ̀ yìí wọ́n dẹ̀ fún mi sack letter i don't understand. ọ̀sẹ̀ wa wo pé ló ní fẹ́ fa sack letter Bímpé ṣé o kì í ṣe pé o ń kọ́ láàsì out. Mm wọ́n ask me out ah, but i mean kò ní mí nìyà èyí kọ́ lọkùnrin tí ask obìnrin àtúntò kò ń ṣe do or die now ìyẹn kò yẹ kó díṣẹ́ mi lọ́wọ́ because wọ́n ti bá mi sọ lórí fóònù rẹ̀ dẹ̀ wọ́n ti sọ fún mi couple of times ọmọ àwọn pé mi lè fẹ́ wọn married man ni wọ́n you know so mo dẹ̀ wò pé ah, kò yẹ kí torí yẹn lọ ṣe máa sack mi ni. <laughs> bí n pé òun kọ́lá tí mo mọ̀ yẹn adákẹ́jà ni wọ́n wọ́n fẹ́ fẹ́ ẹ ní wọ́n ṣe wà yẹn wọ́n dẹ̀ ti bínú tán ọlọ́run mi lè fẹ́ wọn mo ṣe máa fẹ́ wọn ní tó ti marry tí mo dẹ̀ ní boyfriend àìrò ah, mi ò ṣe ọkọ bẹ́ẹ̀ yẹn mi lè fẹ́ wọn. jẹ́ n fún láwọn example kan ọkùnrin túbọ̀ sùn ọ̀gá mi kí ló rò pọ̀ láàrin mi àti wọn. kí ló fẹ́ lọ láàrin ṣe bọ́ọ̀ kẹ́yìn ni ah, ah. kí ló fẹ́ lọ láàrin wọn àtẹ̀gẹ́ ẹ̀. ṣé òfin pa close. Hmm, ṣé mi àtọ̀gá tèmi náà close ní normal na kí wà àtọ̀gá ẹ̀ close na ah, ah you are his personal secretary so obviously ẹ máa close. eight days tí mo débi ṣe wa no ask me out mo dẹ̀ ṣe ń ṣe yín mo ṣe ń ṣe ah, mi lè fẹ́ yín o mo boyfriend mi o kinní kan kinní kan ìgbà tí mo rí pé ṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ mi mo ní láti pa òun rẹ́ra yes mo ní láti sọ fún un pé mo ti gbọ́ bí n pé ara yín ń dọ́gbọ́n sí ni mo ní láti jára mi ò dé jára ẹ̀. ó fẹ́ ọ̀gá ẹ̀ tó ti níyàwó nílé. mo fẹ́ wọn o. kí ló wá ṣẹlẹ̀ sí boyfriend ẹ. bó ṣe ń fẹ́ òun náà ikán òdì kan lọ́wọ́ ó pọ́n mú un dá sí i. mo ní láti sìnkí ọjọ́ ọ̀bùn mi o iṣẹ́ wọn ń ta o. ó dáa. ìgbà míì tí n bá pe ọ̀gá mi báyìí pé mi ì lè bí iṣẹ́ o nítorí màá sọ fún mi pé kí n sọ̀tà mi pẹ̀lú àwọn staffs mi lọ bí iṣẹ́ nìyẹn ah, ọgbọ́n lára yìí ń dá sí so nítorí èlò òṣèlú ọbí iṣẹ́ lé ni. torí ẹ ni mo ti pè é pé mi nílé wà ó dẹ̀ ní kò sí wàhálà tó bá dọ̀la ń sìn màá tún lọ èèyàn ní láti secure ara ẹ̀ secure ilé àti ibi iṣẹ́ yẹn ti ń ṣiṣẹ́ náà because ọkọ wọn ń ta iṣẹ́ dẹ̀ tún wọn ń ta ah, ọgbọ́n lára yín dá sí o pé mi ṣe dọ́gbọ́n tèmi sí nìyẹn tó náà bá dẹ̀ fẹ́ dọ́gbọ́n sí i tó dẹ̀ sọ pé olùdọ́gbọ́n sí ń sìn kò sí wàhálà oríṣiríṣi èmi ò lè ṣe o èmi lè ṣe certificate mi lọ fi gbà mí síṣẹ́ iṣẹ́ mi dé dá mi lójú because mo mọ̀ pé certificate mi dà ah máa rí iṣẹ́ ń bò mí i can't do it ah mi lè ṣe ah mi ti ẹ lè cheat on my boyfriend i can't do that no. anyway ìgbà tó decide pé o lè ṣe i will be on the lookout for jobs tí n bá ti rí màá jẹ́ kó mọ̀ ìwọ náà fojú sọ́nà kó máa wò tó bá ti ríṣẹ́ ṣó ti gbọ́ ìdílé kó má feel bad má feel bad eléyìí òrò eléyìí lọ ni èmi ìtumọ̀ adé and you are a fine girl oníṣẹ́ lọ́wọ́ oní certificate lọ́wọ́ kò sí nǹkan kan tó fẹ́ nìkan fẹ́ fi tu ẹ̀jẹ̀ lórí ẹ̀. èmi rí àwọn boyfriend mi náà òun náà kò ṣe pé ó níṣẹ́ gidi kan èmi náà ni mò ń help ẹ̀ iṣẹ́ tí wàá lọ bọ́ lọ́wọ́ mi pé kò rí bákan bákan. máa ríṣẹ́ mi máa ríṣẹ́ mi. ebi ti ẹ̀ pa mí ṣoúnjẹ wa. ẹ ò ní gbà wọ́n bá bẹ́ẹ̀ bá nílé yìí wọ́n ti bá bẹ́ẹ̀ bá nílé yìí wàá mọ̀ wàá mọ̀ ìwé yẹn tí mo jẹ́ wàá gbé gbájú fún ẹ. ọgbọ ìjọ torí olóò ẹ wo ṣe kí bóyá mi ò fẹ́ sọ ohun yìí mo mọ̀ pé mo jẹ́ olówó ọdún kan àtàbọ̀ ṣùgbọ́n yìí náà mo pè ṣe ìṣèbó lọ́wọ́ mi ní gbogbo bí tí mo dẹ̀ ń lọ bí application mi sí ṣe ni wọ́n ní kí n máa padà wá. ẹ̀wọ̀ ẹjọ́ torí olóò tí bá ti gba iṣẹ́ máa fún yín lówó ẹjọ́ torí olóò ìṣàánú mi lọ́wọ́ ẹjọ́ ẹjọ́. Bímpé Bímpé Bímpé yorùbá tó sọ wípé n téèyàn bá ní ló fi ń gẹ̀ẹ́tì tó bá fẹ́ wọn ò ya wèrè kí ni ìdààmú tó o ní kí nǹkan máa sági lọ́gbẹ́. tó aláwọ̀ mi kí n máa tògbòrò lọ́fà kí ló fẹ́ẹ́ fapò ń jẹ́wọ́ olé ọdún kan àbọ̀ bẹ́ẹ̀ni náà bí bó ṣe ń wọ̀ mí ẹ̀ ó ẹ̀ ẹ̀yẹ́ ah, mi ọmọlàbí àgbáràn ò gbọ́fẹ́ ò ríran ah, mo bẹ́ẹ̀ torí ọmọ bẹ́ẹ̀ ni ah, mo bẹ́ẹ̀ ni bí pé bí pé fẹ́ mi bí pé mo máa tọ́jú ẹ bí pé ah, bí pé bí pé jùlọ torí ọlọ́run ah, bí pé bí pé fẹ́ mi bí pé mo bẹ́ẹ̀ ni bí pé bí pé ojú mi ojú mi ìfẹ́ ni mo nífẹ̀ẹ́ yín gbogbo àwọn tó pè mí mi ò mi ò kí fẹ́ lásán ọlọ́run ló kan èmi àti ẹ̀pọ̀ sàánú mi mi gbé mi gbé mi gbé. bàbá mi lè jẹ bàbá mi lè jẹ. bàbá náà lẹ fọmọ ọmọ kan mú débi òdàgbà bẹ́ẹ̀ náà wò mí ìwọ ló ra mi dáadáa ìwọ náà wo rẹ̀ wo bó ṣe rí wo n kò lè mẹ̀tẹ́ gbogbo kìíní iṣẹ́ yìí wà lọ́wọ́ mi. Ah. ilé tó rí yìí ìdajì ẹ̀ báyìí ni mo bá èmi ni mo parí ọgbọ́jọ́ wájú bó ṣe rí mi yìí mo rẹ̀sẹ̀ ra mọ́tò toyota ninety seven model ni kí n kàn gbélé ẹ lọ́wọ́ kí n dẹ̀ mú three bedroom flat tó ní toilet and kitchen. màmá mo tún lè tí mo fẹ́ fẹ́. ẹ o ṣe kí ni. mi sọ̀rọ̀. ẹni tó fẹ́ fẹ́ yẹn ò ní di ẹ́ǹdì ọdún yìí ẹni tó fẹ́ fẹ́ wà láyé ló jẹ́wọ́ ilé ọdún kan àbọ̀ èmi dẹ̀ ní wípé kémi máa kémi máa ta àyè ibẹ̀ kó o máa lo ilé lọ́fẹ̀ẹ́ kó o máa jẹ kó o máa mu kó o máa yìnbọn dí you said no you said no. Bímpé Bímpé mo promise yẹ fún kàtó wí yìí lọ kó ẹrù ẹ jáde Ṣàngó ah! ah! ẹ̀yin ayé tó o bá kó kúrò nínú ilé yìí lónìí tí o bá kó kúrò mú bọ̀ mú bọ̀. bá mi bẹ̀ wọ́n torí ọlọ́run bá mi bẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni mi kúrò lé ní o. ẹ lọ ẹ ẹ jọ ṣẹ́ sọ ẹ túnde sọ́kù lọ nìyẹn sọ́ọ̀bù lọ sọ́ọ̀bù lọ ẹ jẹ́ bámi lápá ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọmọbìnrin ni bámi pé sìgá ní Adams ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bámi ah, pé sìgá ní Adams. bàbá ṣé wọn lọ́pàá tẹ́ gbèsè pé náà ni àdéhùn pé àdéhùn pé yẹn dẹ̀ ń ṣagídí ó ṣe yí gan náà ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ti mọ̀ ọ̀rẹ́ mi ni ń bá sọ̀rọ̀ náà. Hmm, ọ̀rẹ́ ni kò sí ìyàtọ̀ nínú túùpù àtìmọ̀dó yín náà ẹlẹ́dẹ̀ náà lẹ́yìn méjèèjì mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń jẹ́wọ́ lébi tí wọn náà ti wá nìyẹn but máa gbọ́ òun. kò ṣe ṣé bó yẹ kí wọn tó bá jẹ́ pé o lọ́pọlọ tó fọ́nú kó o tún gbé mu ṣé bó yẹ kó o mọ̀ wípé ojú tí mo ṣe ojú love ni mo fi ń bá sọ̀rọ̀ àbí can't you see a love of face òòròjú ìfẹ́ lójú mi tí mo fi ń bá sọ̀rọ̀ wo bó ṣe wà yìí wo dáadáa wọ́n mọ yìí ọmọ yìí mi ò ní fẹ́yàwó mi ìlé bá mi bẹ́ẹ̀ aláàdìmọ̀ ńlá nígbà gbogbo pé òun náà nìyàwó mi kó dẹ̀ máa gbádùn pín bí ìrànú ṣúgà bó ṣe rí mi yìí torí ẹ̀ ni mo ṣe ń wẹ̀ bí ẹ̀mẹ́fà lójúmọ́ torí òun náà ń wẹ̀ bí thirteen times gbogbo nǹkan ẹ̀ ni mo ti kọ́ mò ń fọnu seventeen times mi ò ń wẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wẹ̀ lẹ́ẹ̀kan ọjọ́ mẹ́ta but mo bẹ̀rẹ̀ sí ń túnra mi ṣe mò ń ṣe dáadáa mo dẹ̀ ń ṣe mò ń kùn kan sójú ẹjọ́ ẹ bá mi ẹ kó fẹ́ mi bá mi ẹ ìṣẹ̀ sísí ẹjọ́ kí ni orúkọ ti a ní kí ni orúkọ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ó ti rẹ àǹtí mi. o kò kí mo bá ṣe. kí ló ṣe yín bàbá yẹn gbá mi èyí tó lè ní dákẹ́ ni mo dẹ̀ dákẹ́ kí lẹ tún fẹ́. bẹ́ẹ̀ni ẹjọ́ jù. ok sọ̀rọ̀ jọ̀ọ́ bá mi bá sọ̀rọ̀ bá mi bá sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ ni akọ́sẹ̀jáyé ẹ̀ ni mo rí bá mi bẹ̀ jọ. bàbá ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ ń bẹ̀bẹ̀ eléyìí ò lè fẹ́ yín náà young babe lélẹ̀ abẹ́yẹ ti dàgbà mẹ́rin ah, ó lè fẹ́ yín eléyìí tilẹ̀ tó ń fẹ́ náà. ẹ̀ẹ́ kò lè fẹ́ mi olùkọ́sọ Ṣàngó Ṣàngó bàbá ẹ má tilẹ̀kùn wọ́n máa fún yín lówó lẹ́yìn. ẹjọ ẹ tó bá tó bẹ́ẹ̀ kó sí ayé lọ́la ayé lọ́la ayé lọ́la. wọ́n ṣe ṣàwọn bàbá ẹ̀ náà wípé máa bọ̀ má ṣe pé lérè lórí má ṣe pé ayé ò ní bàjẹ́ lágbára ọlọ́run. kò dé níbi tó lórí tó kí má ṣe pé lérè ẹ̀. níbi tí mo fẹ́ lọ bọ̀ ọ́ mi. níbi tí mo fẹ́ lọ bọ̀ ọ́ mi. níbi tí mo fẹ́ lọ bọ̀ ọ́ mi ibo mo fẹ́ kẹ́rù sí ibo ni mo fẹ́ lọ ìdè fẹ́ bàbá yìí bàbá il ti dàgbà jù ah, ayé mi ti bàjẹ́. má ṣe pé wọ́n ṣe mọ̀ pé ah, má ṣe pé ibi pé dìde dìde ńlẹ̀ ah, ibo mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ dìde ńlẹ̀ sẹ́ dìde sẹ́ dẹ̀ mọ̀ pé dẹ̀ mọ̀ pé èmi gan ohun ẹ̀ṣẹ̀ fọ́kọ́ mi ni ìwà ní kó máa bọ̀ ń lé wa àti ẹ̀wà a máa rí nìkan kẹ́rù wá sí i àríbìkan kẹrù sí ìjọ owó àgbálẹ̀ mi bàbá ẹ̀ olórí burúkú ni wọ́n àwọn olóògùn ni wọ́n o ẹ́ níbi kan tó bá ní kókó ó lè ṣoògùn burúkú sí ẹ ẹ́ ẹ̀jẹ̀ á gbé ẹ̀jẹ̀ á lọ kẹrù ah, ah, bàbá yẹn ló gun ló gun. anyway jẹ́ á a máa lọ fi mọ́tò wá kẹrù kò yẹ ṣáàjà ah. ló má káwọ́ lórí ìyá oníjẹ́ lágbára ọlọ́run. mo kalẹ̀ ẹ ṣe ọjà rẹ ẹ kú olóyè wọ́n nífẹ̀ẹ́ sí déédéé ni wọ́n rin gbogbo ẹ̀ káàkiri kí wọ́n tó náwó síbi tí wọ́n fẹ́ gan ní tí wọ́n sì ń wá gangan ò ní wọ́n rí. balẹ̀ ẹ ṣe àdúpẹ́ Ọlọ́run nìkan dúpẹ́ ẹ mọ̀ tiẹ̀ láti kọ́kọ́ dúpẹ́ fún olóyè ọ̀tún wọ́n gbìyànjú púpọ̀ wọ́n mú wa rìn débi tó tẹ́ wa lọ́rùn àárín ta fẹ́ but ká tó lọ ọ̀rọ̀ owó tá à ń sọ pé kẹ́ bá wa dín kúrò yẹn náà la ìwà lórí ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lè dín gbogbo iye tá dárúkọ lẹ́ǹkan yẹn ẹ bá wa dín díẹ̀ kúrò ńbẹ̀. ọ̀tún ìbólẹ̀ ti sọ̀rọ̀ owó. a ti sọ̀rọ̀ èmi sì ti sọ fún wọn pé baálé ò ní gbà. ìwà àtúntò à ń lọ mú fún sí ọ̀rẹ́ wa ibi tẹ́ sọ sí yẹn náà ni ẹ fi sí. tẹ́ bá ní ẹ ní dín wa ń bẹ a ti gbọ́ ìyẹn ti dúró bẹ́ẹ̀ àmọ́ èyí tó ṣe ẹlẹ́ǹkejì tó tún fẹ́ farajọ nínú àwọn tá a fẹ́ sọ ṣe rí ìbámu wa tí ẹ̀yin gangan alára tẹ́ bá lè gbéra kẹ́ bá wa dé orílẹ̀ yẹn kájọ rìn débẹ̀ àtọmọdé àtàgbàlù wọn á rí àwa àtìyín papọ̀ wọn á mọ̀ pé ara lẹ̀ lọ́wọ́ ẹni tí o bọ̀ ìyẹn ló tún wà. ìyẹn ló ń já yín láyà. ìyẹn kò já láyà ó kàn wá kájọ tó rìn débẹ̀. kò sí nǹkan tó lé nù yẹn. tó bá jẹ́ kí n bá yín débẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ pé lẹ̀ tó tọ́ lẹ́ra àá bá yín lọ ṣùgbọ́n ilẹ̀ ti ilẹ̀ ṣúgbà yìí ilẹ̀ tí a lè lọ rí ilẹ̀ lásìkò yìí mọ́ ilẹ̀ ṣù àbí kílẹ̀ yín rò. balẹ̀ kò sí problem àtìgbà táwa náà ti ń bọ̀ lọ́nà tàrí pélé ti ń ṣù àti múra bí ìrìn àjò ọlọ́jọ́ mẹ́ta mẹ́rin láti múra dání àti pé nígbà tá a dé roundabout kan tá a fi máa yà sọ́nà ọ̀dọ̀ yín ní ọwọ́ ọ̀tún báyìí àti rí ilé ìtura kan. níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn. ní tó wà wájú ah, báyìí àti ah, ah. gbà láti sùn. ilé ìtura aládé ni mo sọ fún wọn pé ọmọ wa náà ló ní ọmọ wa ló ní síbẹ̀ tẹ́yìn lọ́rùn. o tẹ́ wa lọ́rùn. ẹ wá ti tẹ́yìn lọ́rùn ẹ lọ sùn bẹ̀ ṣùgbọ́n ètò tówó yẹn ló ṣe ló ṣe kókó. tó bá ti di lọ́la eh. ẹ bá ti bá a lórí ilẹ̀ à á ṣètò. tó bá jẹ́ ká lórí ilẹ̀ ni àárọ̀ la ẹ jí bá mi ń bí kò sí nǹkan tí mò ń ṣe àtẹlẹ́yìn lórí ibẹ̀. ẹ ṣe àdúgbò ọkọ ọlọ́wà pẹ̀lú yín owó orí lẹ máa wá pa ń bẹ o. Adigun o oh, máa tó tẹ́ o village champion amúnibúni Àdìgárá wọ̀lú o ilé ló fẹ́ tú Àdùkẹ́ kó balẹ̀ yìí jẹ́ ìwà ọmọ onímọ̀ọ́mọ̀ ṣòkí gbẹ́ o wọ́n ríra wọn e bẹ́ẹ̀kì ṣe bẹ́ẹ̀kì rẹ̀gí ṣe rẹ̀gí akóbá ní kì í yára wọn. Ah, ẹ máa wà wọn lórí ìbú yìí oh, wọ́n tún ti fẹ́ ṣiṣẹ́ ibì kan lálẹ́ yín yẹn o gbogbo ibi tẹ́ bá wọ bàbá yín wọ bẹ́ẹ̀. olè ọ̀fọ́ ni kárí iṣẹ́ mọ́ ṣe àdìgún o àdìgára wọ̀ ló ilé ló fẹ́ tú àdìgẹ́ ò ní gbà kó o balẹ̀ yìí jẹ́ àdìgún o ó máa tó tẹ́ o village champion amúnibúni àdìgára wọ̀ ló ilé ló fẹ́ tú àdìgẹ́ ò ní gbà kó o balẹ̀ yìí jẹ́ ohun tí ò dá ò dá kò máa dání adùkẹ́ o kò ní lè gbọ́ asọ̀rọ̀sọ bó tò àdùkẹ́ ṣọ́ra máa hùwà gbogbo ohun tó jú rí gbogbo ohun ojú rí kọ́ ò lẹ́nu ń sọ nípa mọ́ra mo dẹ̀ mú ké bó tilẹ̀ jẹ́ pé ìjà ìlú ni ìjà ló ń jà fòye ṣe. Àdìgún o ò máa tó tẹ́ o village champion amúnibóni. what ah ah my dear. Dear. Ah, come, come, come, come, come, come, come. Ah, kí ni ẹ? Ṣé mọ́tò wà kọ́ yìí? À ah, mọ́tò wà ní. Ṣé wà kọ́? Wọlé. Táyọ̀ táyà. Ta ló lè dé di táyà wa kẹ̀? Ah. Ah. Àbí listen, àbí ebòmí là páàkì to tó wá sí. Lọ ibi tá páàkì sí ni mọ́tò wà ní ìnà. Táyọ̀ táyà. Ìwọ Ọlọ́run. Irú ìlú wo rèé? Eh, tí balẹ̀ wọn dẹ̀ ń sọ pé hòtẹ́ẹ̀lì tó wà òkè tó dání. ó mi pẹ́ mi ti wá gan o save nílùú táwa yìí nìyẹn o. ìtumọ̀ ẹ̀ nìyẹn o ṣọ́n lè jí táyà àbí mo rányàn pé kán bá mi yọ táyà ni. àrùn yàn kankan kó wá yọ táyà. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. lórí ọ̀rọ̀ táyà yẹn mo ṣe wá sá mo mọ̀ ń pa ọ̀rọ̀ táyà yẹn. ó rẹ́rẹ́ sá. ẹ̀yin lẹ jí. Ah, mi ò ń jalè o mi ò ń jalè sá kí ló mọ̀. ṣẹ́rí kò pẹ́ tẹ wọlé lánàá bẹ́ẹ̀ ṣe wọlé àwọn náà wọ́n ń tẹ̀lé yín èmi náà ń tẹ̀lé wọn mo ń ṣọ́ wọn mo kàn bí wọn tán wọlé ni bí wọ́n ṣe yọjú báyìí mo kàn bá wọn nídìí táyà yẹn wọ́n ń tu ah mo fẹ́ wá bá wọn ṣùgbọ́n kọ́ máa lọ ṣe mí léṣe máa pé tó bá ti dàárọ̀ yìí màá wá màá wá ṣàlàyé fún yín mo mọ̀ wọn. yé yé yé yé yé yé. ẹ mọ àwọn tó tú táyà wa. òjò àti àdìgún mo mọ̀ wọn mo rí wọn báyìí ta ń jòjò ta ń jáde. èmi mọ̀ wọn mo mọ ilé wọn mo mọ wọn. ó mọ wọn orí wọn nìṣó ah wọn á pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ wọn á pẹ́ lẹ́wọ̀n àjọ kan lọ. mi ni. fún mi lọ́wọ́ ẹ jẹ́ ńlá nìwọ̀n yẹn. ẹ̀gbọ́n mi ẹ bá wọn lọ síbẹ̀ yẹn o ọ̀rẹ́ mi yẹn ní problem lọ́wọ́ yìí o kò níṣẹ́ lọ́wọ́ ẹ wò ó ń síta nílé tó ń gbé ó ní ìdòwò gan ló jẹ́ kí n sọ pé kó bá yín pé ẹ máa help ẹ. that's good tó bá help me mi náà dé help ẹ bọ́dọ̀ ilé ayé ṣe gbà nìyẹn. anyway kò sí wàhálà ẹ kò máa fún mi five minutes tí màá fi lọ bá sọ̀rọ̀ màá lọ kó gbó sí lórí but ẹ má gbàgbé ọ̀rọ̀ tiwa o. ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ àti ẹ̀kọ́ sọ yẹn. sọ̀rọ̀ tójú báyọ̀ ojú ẹ má jẹ́ kó yẹ. àwọn ọ̀rẹ́ sẹ́yìn ló máa ṣe yẹn sábà ríṣẹ́ fún mi waste time mo jẹ́ ẹ̀rí ẹ̀ that's my baby. So, baby, how are you? Fine. Please tell me. Give me I'm fine, sir. Go for it. Has anybody ever told you how beautiful you are? Um, no, sir oh, come on you're so beautiful even gbogbo years mo lò lamẹ́ríkà wọn mi ò tí ì rí ọmọ tó le tó ẹ báyìí mẹ́rin. ẹ ṣe sir thank you sir àbúrò yín ròyìn yín fún mi sir ó ní pé iná ìsìnkàn sir ẹjọ ìṣàánú mi. <laughs> don't do that don't no no no ọ̀nkúnlẹ̀ máa lamẹ́ríkà náà. iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi and then landlord dẹ̀ lé mi kúrò nílé ṣẹ́rí kò sí nǹkan kan fún mi báyìí mo manage ni ẹjọ́ nítorí ọlọ́run anyhow tẹ bá lè help me. mo máa appreciate ẹ ṣé mo ọmọ ìdẹ́kí ṣe ọmọ burúkú ọmọ gidi ni mí in fact tẹ bá tẹ bá need mi láti bá yín ṣe anything àbí tẹ bá fẹ́ ràn mí ṣe mo máa jẹ yín ẹjọ́ nítorí ọlọ́run ẹ help me. ẹ jọ ọ̀rọ̀ ń fẹ́ kí mú mi bí àbúrò yẹn mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. ẹ ṣe sí. no no no just sit down kò ń ṣe bẹ́ẹ̀ ní Amẹ́ríkà ṣòro ìwọ fẹ́ràn lọ́wọ́ ti tẹ̀lé that one is something very simple. Yeah, it's very simple àbúrò mi yẹ kó ti ròyìn fún ẹ bọ́n kó You think ni pé ìfẹ́ ká jọ wà lórí ọwọ́ kan náà mo láìkẹ́. mo ní boyfriend sir. get out of that man come on ah, kí ló máa ń ṣẹ̀yìn obìnrin yìí gan-an pàpà ẹ máa fẹ́ tẹ̀ sílẹ̀ ẹ máa palàpalàpà come on èmi náwó lọ́wọ́ i am good i am rich so why talking about someone who cannot even take good care of you. gungun ṣe bẹ́ẹ̀ sá nǹkan tó ṣẹlẹ̀ nígbẹ́ mi àti boyfriend mi àti ń fẹ́ra wa láti school ṣe mọ̀ ti pẹ́ ta ti ń fẹ́ra wa so gbàtàdé máa ṣe tán kò kò gẹ́ẹ̀tì iṣẹ́ gidi èmi ni mo dẹ̀ rí iṣẹ́ tó da díẹ̀ tí mo fi manage tó jẹ́ pé àjọ fi help ara wa but gbàtíṣẹ́ dẹ̀ ti bọ́ lọ́wọ́ mi ṣe mọ̀ mi dẹ̀ lè torí ẹ̀ fi lẹ̀ because mo lọ́ọ̀fẹ́ love ṣá love in this country. ewo ìjọsẹ ìdúró náà ewo ẹjẹ ìgbàgbọrọ fífẹ ẹẹbù mi ìjọ ẹni tí tẹ bá lè fi ẹẹbù mi ẹjọ ẹ mi. okay okay jókòó jókòó jókòó it's okay sit down sit down wo ìyẹn ò ní kí n má lè ṣe ìrànlọ́wọ́ tí mo bá fẹ́ ṣe fún ẹ. it's okay rẹ come on now ẹ má máa fi ìkúnlẹ̀ pààyàn náà yá ìkúnlẹ̀ òun ṣe wà mẹ́. ẹ má bínú ń pa lọ ṣùgbọ́n all right there. bàbá balẹ̀ ẹ dákun ẹ ṣàánú wa ẹ fi lè fa wà létí ẹ ṣàmọ̀ pé ń jọta ti gbọ́n dúdú ní ẹbí wa ewé ilé yóò ṣẹlẹ̀ sẹ́bí wa rí a ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dákun torí Ọlọ́run. ẹ gbé gbogbo ẹnu yín sọ́hún ẹ̀yin náà yìí amúnibú ni ẹran òbí yẹ ẹ mọ ìgbà tí baálẹ̀ ti ń gbé ìgbésẹ̀ pé kí ìjọba wá dáṣẹ́ lẹ̀ nù ìlú yìí ìjọba ò sì tí ì wá ẹnìkan wá dé ọwọ́ ara lẹ̀ nù ìlú tí ó jẹ́ pé yóò lé iṣẹ́ sílẹ̀ tí ó wúlò fún àwọn ọmọ ọmọ wa ẹ̀yin wá ní ẹbí tiyín olè ni wọ́n jẹ́ ẹ wò mí ibẹ̀ ni wọ́n kù sí ẹ̀yin lọ́tọ̀nà tó ẹ gbọ́ mi ná orúkọ wo lẹ fẹ́ sọ ìlú wa yìí mo lórúkọ wo lẹ fẹ́ sọ lù ẹ wò mí inú túbú lẹ́bí yóò kù sí ah. ẹ̀yin méjèèjì mi mo sọ bẹ́ẹ̀ fún ẹ̀mí mo dún. Ah, ẹ jọ ẹ má jẹ kó kú sínú túbú èmi àtàdìgún nìkan làwọn òbí wa bí àdé ní ìyá ni bàbá mú ti kú ẹ má jẹ káwọn kábùrò bí kú sínú túbú ẹ jọ. tí n bá fi ọwọ́ sí yan lẹ́nu. ẹ jọ balẹ̀ ẹ jọ ẹ má bínú Eh, èmi kàn fẹ́ bá wọn bẹ̀bẹ̀ hmm. díẹ̀ wípé kẹ́ díyà iṣẹ́ wọn kù níwọ̀n bá iye ìgbà tí wọ́n ti lò nínú túbú yẹn náà ojú wọn ti rí tó mo kàn fẹ́ kẹ́ fẹ́lẹ́ fà wọ́n létí kẹ́ yá fi wọn fọ́n lọ́hùn wọ́n máa lọ́ lọ́wọ́. takú máa lọ àbí nígbà láti àbí kí ni a fẹ́ ṣe. ẹ ṣe ojú ò ní jẹ́ ìyọ́rọ̀ ẹ ṣe. bó bá wàá dijọ́ mi-ín wọn á tún wá gbé ìgbésẹ̀ tó ilé tí wọ́n ṣe yìí lọ àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ nílùú mi èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ eh, àṣẹ tèmi rè àṣẹ tèmi rè. Eh, táyà mélòó ni wọ́n láwọn jí. táyà ẹyọkan náà lọ yọ lọ́sọ̀ mọ́tò. àṣẹ tèmi rè o ni mo sì ti ń pa iná ní múlẹ̀ eh, kẹ́yìn ó lọ ra táyà méjì kẹ́yìn náà lọ ra táyà méjì bí táyà bá ti wá pé mẹ́rin báyìí àá wá fi àwọn àbúrò yín tó ń jalè àá fi wọ́n lẹ̀ fún yín ẹ máa mú wọn lọ wọn ò ní ráàyè ìṣerú ẹ̀ mọ́ ń jọ́ mi. àṣẹ tèmi nìyẹn o àṣẹ tẹ̀ ti gun o. bàbá yìí jẹ́ pé ha ni kí wọ́n mọ gbádùn mẹ́. Eh, eh, táyà mẹ́rin ìjọ mi wọn ò jalè mọ́ ah. bó bá jẹun tó jù bá ń lọ bí wọ́n ti gbé náà. ojú ta mi fún yín. Eh, ìwà ọmọ onímọ̀ ọmọ ṣòkí gbẹ́ o wọ́n ríra wọn he bẹ́ẹ̀kì ṣe bẹ́ẹ̀kì rẹ̀gì ṣe rẹ̀gì àkóbá ní kì í yára wọn ọjọ́ àdìgún o ẹ ò ní lè balẹ̀ yìí jẹ́. ọ̀lẹ o lè ọ̀fọ́. kóòsà ẹni àìjírí ẹ sì dorí kodò náà ni. Ah, ah. ẹ wọ ẹjẹ túfọ̀ fún yín ní ìsìn ní ìsìn ni àwọn ẹbí yín yẹn wá sọ́dọ̀ baálẹ̀ ìtàn wa bá yín bẹ̀bẹ̀ ah, kí ni etí ẹ fẹ́ gbọ́ rè ìbílẹ̀ tí ẹ gbọ́ o wo kò sí bẹ́ẹ̀ ti bẹ baálẹ̀ tó baálẹ̀ ọ̀gbọ́n o baálẹ̀ ní òun fún wọn ní odidi ọjọ́ mẹ́ta kí wọ́n fi lọ́ọ́ ra mọ́tò wá dípò táyà tẹ̀ tú. ẹ mi kì í mi ti kì í sọ wá rí baálẹ̀ tó wá fi yóò yé wọn pé tí ọjọ́ mẹ́ta bá pé tí wọn ò rí mọ́tò rà wá ikú ni o. ẹ wo ẹ lè tí kì í ẹ mọ ẹ kún fàdúrà kẹ ẹ mọ bẹ náà pé kọ́tẹ́mẹ̀ tó tó pé kí wọ́n rọ́kọ̀ wàá rà wá fún àwọn tí ẹ̀tú táyà wọn tí wọn bá wá rọ́kọ̀ rà wá àjẹpé ńgbọ́ bá dọjọ́ kẹta o kẹ́ ẹ máa bẹ̀rẹ̀ ẹkún pé ẹ kú o èmi ti lọ. tí màsíkè bá lẹ̀ kan ya ò le aládàáni kan jẹ́ gbìyànjú táyà yọtẹ wá ní òfin òdìjẹ́ ọkọ̀ òdìjẹ́ ọkọ̀ kọ́ ẹ̀jẹ̀ mọ́ lọ tọrọ bàárà nítorí nísìnyí sọ̀rọ̀ orí burúkú tó kó bá mi mo sì sọ fún ọ tójúbọlé rẹ ìní máa mọ ibi tí ọbẹ̀ gbé dùn sórí nísìnyí sórí wàhálà tó dá sí mi lọ́rùn nísìnyí náà báyìí náà nísìnyí torí ọlọ́run. ẹbí mi ní ìsọkúsọ wo ló sọ mo sọ fáwọn àjòjì tó ti wọnú ni. tó o mójú lè já lu wa àbí wọn kọ́ ló ní kí lọ gbé jákì wá ní. tọ́sí èrè mímọ bí tó ti rí jákì bú tó fẹ́ ṣe pupa nísìnyí mímọ bí tó ti rí jákì tó ti fa jákì òfò kiri bí ọlọ́jì jákì náà nísìnyí ta ló mọ̀ nígbà tá a lọ gbé nǹkan ebi wọ́n ló ní kí dúró lábẹ́ igi bó mọ̀ lọ lè sọ o sì lọ sọ wọn èmi mọ̀ ìpàlejò wọ́ọ̀lù wọ́n sì mọ náà bí tí a lọ àbí wọ́n kọ́ ló ní ká jí táyà yọ ká lọ́ta. ọgbà náà pa wá pẹ́rẹ́ bí. ìbọn ni wọ́n pa wọ́n pa mí wow that's my baby don't. yeah mo ó tètè fi ààrẹ. ẹ mo ní kan pé ẹ wá considering our last um, discussion because mi kì í láìkí máa tan obìnrin bó ṣe rí mi I go according to agreement because in few hours from now mo ń lọ sí Ìbàdàn. Okay, ṣe ní pàtí bẹ́ẹ̀. Um, yes, n kàn fẹ́ touch some business um, matter. Okay. Yeah ẹ ṣe sàn ẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ẹ ẹ ti fún kúnlẹ̀ lẹ́mẹ̀wá ẹ máa ń ọmọ ìkéré bó ṣe ń sọ̀rọ̀ ló yẹ ti yé ẹ sún wá bì náà sún wá bì náà kọ́ mọ́ ọmọ ìkéré yẹn ni owó yẹn ni mo wá gbà lọ́wọ́ yẹn. mi ò ní fún ẹ lówó yẹn o fẹ́ wá gbowó wá oògùn lè gbowó kó má wá gbà yẹn náà ó yẹ kó yí ẹ stop doing like a child. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò fẹ́ owó yẹn mọ́ <laughs> mo ti wá. ṣé bí wọ́n owó yẹn. no ẹ má wọrí mọ́ mi ní ìdẹ̀mọ̀ <laughs> ẹ má wọrí ẹ ṣe. ní sùúrù ní sùúrù ní sùúrù bẹ́ẹ̀ kí n lọ bẹ́ẹ̀ ń bọ̀ ẹ ń tilẹ̀kùn ni. mi ì tilẹ̀kùn mi ì tilẹ̀kùn kí ló ń ṣe ah, ẹ nìkan gbé tó ní sílẹ̀ ẹ̀ ọ̀dẹ̀ jí bí. ẹjọ́ tó ní ló ń bá ẹjọ́ láti wà mí báyìí ọ̀rẹ́ yìí kí ló fi máa rò. you don't have to think about it anymore. ẹ jẹ́ ẹjọ́ lórí ọjọ́ wọ̀. bọ́lá lé. àfi pé wọ ni bọ́lá ń jọ wa ok ó rí pé èṣù ni bí ti báwo. ó rí pé èṣù ni ẹ. kí ló ṣẹlẹ̀. ìwọ wọ́n plan pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ó plan fún mi ìwọ ní ẹ̀gbọ́n ẹni wá gba nǹkan àṣé wọn ló plan ló set me up kégbọ́n ẹni máa rape mi. Bímpé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí mo ṣe máa mọ̀ ń mi rape ẹ mi mọ nǹkan kan sí i ojú orí ẹ tó wà láì. àṣeyàn ní ìka ó tún tó wà láì. mi mọ sí i. Ah! Ah! ó mọ sí i. ó mọ sí i. àgìrì ah, mo ṣe fún ẹ bọ́lá ilé kò yẹ kó jẹ́wọ́ bọ́lá ilé kò yẹ kó jẹ́wọ́ kò yẹ kó jẹ́wọ́ kò yẹ kó jẹ́wọ́. ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ òun àtẹ̀gbọ́n ẹ̀ ká mi dúpẹ́ lọ́wọ́ wọn ní pé mo ní wọ́n ṣe é gan ni o àwọn ah, àlè wọ́n ṣe o ò ṣe. ẹ ẹ bíbọ wípé ní sùúrù ṣé wọ́n padà wọ fún promise tó máa ń fẹ́ ṣe fún un. bọ́láńlé mo ní ẹ̀gbọ́n ẹ̀ rape mi òun bí mi pé ṣé mo gbà owó lọ́wọ́ wọn. dúró náà ṣé o fẹ́ kí tára mi lọ́pọ̀ ni àbúrò gbódùmọ̀ mi inú kan tó ṣe fún mi ni. Oh, jẹ́ bá mi rò pé wọ́n rape mi ó ń bá mi sọ̀rọ̀ owó. bọ̀bí pé bòlù ṣe ń sọ̀rọ̀ báyìí nǹkan tó sọ fún mi ni pé àwọn ń lọ síbàdàn pé kí n pè é pé kó wá bá wọn at least wọ́n fẹ́ fún ẹ ní ìkànnì màá mọ̀ pé fẹ́ rape ẹ màá ní kó lọ ó ma máa jẹ́ mo dẹ̀ máa bá wọn jà máa bá wọn jà gidi tára wọn máa kọ́. o tiẹ̀ ní láti bá wọn jà sórí wá síbí báyìí ni mo ní kí wàá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bá mi sọ fún ẹ̀gbọ́n ẹ̀ bá mi sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé àfi tí kò bá sí ọlọ́run nìkan lè ṣùgbọ́n tí ọlọ́run bá ń bẹ lókè ṣé ìwọ kan tó ṣe fún mi ọlọ́run bá mi sanwó lẹ́sùn ẹ̀ ó bá mi sọ bẹ́ẹ̀ fún wọn ọlọ́run bá mi sanwó gan fúnra ẹ̀ ọlọ́run bá mi sun ẹ̀yìn méjì lẹ́sàn yìí ó ṣe mo dúpẹ́ o. má bínú mi kì í hàn pé mi kì í ṣe ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ má bínú sí mi jọ́ntorí ọlọ́run bọ̀ mo máa lọ. kò sọ fẹ́ gun ẹ̀ sọ fẹ́ gbẹ́pẹ́. ọkàn báyìí máa ń dùn mí gan. ọlọ́run bá ti wọ́n sí ọ Owó bá mi níyà jẹ́ wọ́n níyà jẹ́ wọ́n kọ́kọ́ rẹ̀. Á I'm jẹ́ gbogbo yìí. Má bínú. Gbogbo mi sọ fẹ́ kọ́kọ́ wá ṣẹ́ gan. Ṣé bá kọ́kọ́ to là wá? Má bínú bíi pé má bínú. Má bínú. Kí ló tiẹ̀ wá ń ṣe gan-an? Kí ló ń ṣe ònìkan lóbìnrin ni? Kí ló wà ń bẹ̀? Ṣé wàá jẹ́ virgin? Kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀ kókùnrin àtòbìnrin kọjọ lájọṣepọ̀? Ah, wọ́n tún wá bá a ṣe nǹkan tó kò tún dúró gbowó anyway èmi ní ìdòwú ń tèmi máa lọ bẹ́gbọ́n mi sìn pé wọ́n máa fèrè tèmi má dẹ̀ máa ṣàkó kí ló wà ń bẹ̀ kò bá nǹkan kan dé nà ó. ìyá pẹkẹ ìyá ìyá tó bímọ òfò bóde. ìyá pẹkẹ ẹ bóde bọ́n èso ẹ̀ṣẹ́ gbọ́ ẹ má pẹ́ o. ẹ jọ kí ló sọdún tẹ̀ ń wá ṣé ẹ̀rí wa lórí ìdúró ni ẹ dẹ̀ ń wo yìí ń rẹ́lẹ̀ ń wo gbogbo ẹ̀ wá ní àwa ń bí. sọ́jà ìyá àpèkẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ gbàdúrà kẹ́ ẹ fojú sunkún àpèkẹ́ lójú ayé yín. láyé mi ò ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ ni mi ò ní mọ sàárè ọmọ n tó bá dé nìkan wí. ẹ kò sí ìgbà tí ò ní ṣẹlẹ̀ ìyá ṣe é gbọ́ tẹ́ ẹ bá ti fẹ́ fi ojú sunkún ọmọ ṣódà kí àpèkẹ́ ọmọ yín kó lè arrange pẹ̀lú àwọn ará àdúgbò kó sọ pé àbúrò méjèèjì wọ́n jí táyà wọ́n ń jalè o wọ́n ń ṣe gbá o wọ́n ń ṣàwo ẹlẹ́ni kò ní ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ o ṣé ti gbọ́. ṣé wọn ò tú táyà wọn ò tú táyà ló náà ń tú táyà á sọ nígbà tí kì í ṣe olè bíi titi yín ọmọ ó di dandan kó sọ. ìyá àpèkẹ́ lórúkọ tí ọlọ́run ò bàjẹ́ látọ̀run ọmọ yín wá fẹ́ bàjẹ́ àbí ṣé ìran yín ra mọ́tò débi tó máa ra táyà ni kí ọmọ yín tó máa tójú bọ ilé sọ̀kan tójú ẹ̀ ò tó kiri àbí ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan tí ojú sọsọsọ kí ojú rí kọ́mẹ́ni má lè dákẹ́ tó yẹ kó ojú ọmọ yín máa rí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kò sí ohun tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni lóòótọ́ lèmi ò ra táyà rí mi ò sì ra mọ́tò rí àmọ́ mi ò jalè mi ò dé jí mọ́tò ní mọ́tò mi tiẹ̀ èmi ẹ̀ ń wá ohun tí ò sọnù kiri ẹ̀yin lẹ̀ ń wá ohun tí ò sọnù kiri. ìyá àpèkẹ́ ẹ ǹlẹ́ mà ẹ jọ ṣé mo lè bí ní ọ̀rọ̀ kékeré kan. n bó bá fọpọlọ bí màá dáhùn. ẹ ẹ mo ń bá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ma ẹ ṣe àyè má bí. ìyá àpèkẹ́ ẹ jọ mú ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé bí àpèkẹ́ ṣe ń ṣe káàkiri tó àtèyí tó rí àtèyí tí ò rí tá máa dá wàhálà lẹ̀ káàkiri ṣé bí ẹ̀yin náà ṣe ń ṣe ní kékeré nìyẹn. lọ́bìnrin lọ́wọ́ ìyá ẹ̀ mi tó wà. Ah, amúdá nínú sáré. èmi ò mọ bàmúdá oh. ló jẹ bí ẹgẹ sikiru ló jẹ fún mi. Oh, bó ṣe pè yín lè ṣe jẹ́ ń ṣe ìwọ ló ń bá wọn náà owó ìyàgbọ́n lọmọ ọ̀ràn ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín o tẹ̀mítáyà kan náà jí wọ́n ní ká fira mẹ́rin àbí nǹkan tí owó mẹ́rin yẹn tó bá ká mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ fi ká nínú ẹbí yín lórí ọmọ tẹ́ pé ẹ máa gbélégbé máa fojú sunkún àpèkẹ́ yìí àtọmọ yìí ẹ gbélégbé máa jẹ́ òyìn tí mo jẹ́ fún yín olóba yín dán ẹni ọ̀bá yín mo gbára nǹkan ṣe yìí. ara ló ń ta yín ẹ lọ ra táyà ẹ ti ra táyà ẹ lọ sanwó fún yíbo tẹ gbàgbì lọ́wọ́ àwọn olè ṣọ́ra báwo wà gbogbo ojú. irú ayé ìwò mo wá ìlú ọ̀dọ́ o èmi ò máa tọrọ ọrú ọmọ pàwọ́ báyìí lọ́wọ́ ẹ̀ kó máa fetí mi gbọ́rọ̀ irú àwọn ọmọ rádaràda àwọn ọmọ tí ò tó gbẹ́ndẹ́ ilé mi kó a máa sọ̀rọ̀ sí mi lára ṣẹ́jọ́ wọn ni bí ìwà ìjọ́ ọmọ pàwọ́ tó lú ẹ bíbí ìbọn lọ́ọ́ máa ṣàánú mi o. Mama, màmá àpèkòkò. kí ló ṣe yín. ọjọ́ torí tọ́lọ́ tó kúrí ọlọ́run ṣé ibi tó ti ń bọ̀ yìí náà. ìsàlẹ̀ lọ́dọ̀ wọn àmọ̀ pé mo ti ń bọ̀. àbájọ oyin ò jẹ́ kó ti gbọ́ gbogbo ìwò tí àwọn ọmọ àwọn ọmọ kan tó jẹ́ pé wọ́n tó nǹkan kan tó ń pera wọn mẹ́wàá tó wá ń sọ ìsọkúsọ ọ̀rọ̀ sí mi lórí ọ̀rọ̀ táyà tó ṣẹlẹ̀ kò sí tí wọ́n sọ tó fún mi ọ̀rọ̀ tó lè bá ya wọn sọ tó bá ń sọ ẹsẹ̀ mi kò dẹ́ ń ṣẹjọ́ wọn ṣèbí wọ ni tó jóye ọlọ́dẹ. ìyá àpèkẹ́ ó yẹ kẹ́ ti máa rí ó yẹ kẹ́ ti máa fi ìlí ẹ̀ alùbáríkà ọmọlẹ́bí alùbáríkà ọmọ làpèkẹ́ ọmọ bíi pàṣẹ òun à òkè lókè ní generation tèmi wà ó yẹ kẹ́ ti mọ̀. gbàgbọ́nà ṣé ọlọ́dẹ wàá ràn mí ni àbó wàá ràn bàbá àtìyẹ ló ṣe jóye ọlọ́dẹ láàrin ìlú tí wọ́n ní wọn kì í sùn wọ́n lòún rí gbá wọ́n lòún ráwo. ẹ ti ẹ ti mọ ọmọ yín ẹ ti mọ ọmọ yín mi sùn ẹ̀yin náà mọ ọmọ kan máa ń gọ mo máa ń mo máa ń gọ sẹ́gbẹ̀ kan mo máa ń gọ mo máa ń ká sẹ́gbẹ̀ kan bí ológbò mo máa fi wo gbogbo àwọn oníṣẹ́ ẹbí yẹn mo mọ gbogbo wọn mi kàn fẹ́ máa sọ̀rọ̀ ni ṣùgbọ́n òjò yẹn àtàdìgún àti àwọn ẹ̀gbọ́n yẹn gan máa bá àwọn òpó nílùú yìí wọ́n ní kí wọ́n atáyà mẹ́rin wọ́n ń ké wọ́n sì máa ra mẹ́jọ. baálé ò gbà báyìí kọ́mọ tó bí gbà báyìí àfiwọ́ ọmọ ọlọ́mọ ló ṣe é jáde tó bá mú ẹ kó gbọ́ tó bá mú ẹ kó gbà kó gbọ́ ẹni burúkú dàbí sọ̀rọ̀. ẹ ẹ ọlọ́mọdé gbà ìyájọ́ tàmí wà náà yá mi mọ́lé èmi àpèkẹ́ tí máa ń jẹ́ sí lọ káyọ̀ wọ́n ọ̀gùn mọ́ wà bàbá mi lé. ẹ ló mu ní kò sí wàhálà sí tó bá dọ̀la máa gbé ẹ. E. all right. yes come in. máa pè é padà máa pè é padà gbé ṣùgbọ́n pé èèyàn burúkú ni kí ló dé ṣùgbọ́n pé èèyàn burúkú ni wà á ti ẹ̀gbọ́n ẹ̀ kí ló ṣẹlẹ̀ náà irú ọ̀rẹ́ orí burúkú wò ni ẹ ná mo dẹ̀ bẹ́ẹ̀ mo sọ fẹ́ mo ní mi ò ní ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ àfipá sí wà tẹ̀gbọ́n ẹ̀ tẹ fi tí tẹ fi kó bá mi ẹ́ ìwà tẹ̀gbọ́n ẹ̀ tẹ fi tí tẹ fi bà tèmi jẹ́. bí n pe ṣé mo ti bẹ̀ lọ́jọ́ yẹn pé mi ì mọ̀ sí nǹkan tán ṣe ah o mọ̀ sí nǹkan tó ṣe ṣé torí pé mi ò fọ ọlọ́pàá arrest wà tẹ̀gbọ́n ẹ̀ nítorí mi ò fọ ọlọ́pàá arrest ní àbí lọ́sẹ̀ ló mọ̀ kan tó ṣe àbí ó dà kó burú o ẹ ti ṣe o ẹ jẹ̀ tí wàá ṣe tẹ́ báyìí bá mi pè ẹ̀gbọ́n ẹ kò sọ fún ẹ̀gbọ́n mo ti lóyún. o ti lóyún kẹ then ta ló fún ẹ lóyún. kí ló mìíràn pé mo ti lóyún kí ló mìíràn by that ṣé o mọ ogbó problem mi ni o mọ ogbó kan tó ṣẹlẹ̀ sí mi náà o mọ bí láńlọ́ọ̀dù mi ṣe lé mi kúrò lé lose iṣẹ́ o mọ bí boyfriend mi ṣe fi mí sílẹ̀ nítorí pé mi ò ní iṣẹ́ mọ́ kò dẹ̀ sọ́kùnrin kankan tí mo súnmọ́ mọ́ yàtọ̀ sí ẹ̀gbọ́n ẹ̀ sọta ló wá fẹ́ fún mi lóyún ẹ̀gbọ́n ẹ̀ ló fún mi lóyún náà bá mi pẹ̀ gbé kó bá mi sọ fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ pé mo ti lóyún. so ó ń dá mi lẹ́bi ń sìn. blame ẹ o. ó ń dá mi lẹ́bi pé nǹkan tí mo ṣe fún ẹ kò dáa. máa blame ẹ. bó bí n pe mo ti pe aago wọn pe aago wọn astro machine ló ń bá mi sọ̀rọ̀ wọ́n travel láti jẹ̀ta wọ́n náà máa pè mí wọ́n ti pè mí mo dẹ̀ tún ti pè wọ́n aago one street machine ló fi ń bá mi sọ̀rọ̀ bólú ẹgbẹ́ travel lọ. wọ́n náà mọ ibi tó ń gbé náà amẹ́ríkà náà wà. ẹgbẹ́ ti lọ sábẹ́rẹ́. gbígbé tèkẹ́ yìí. ìwọ lẹgbẹ́ lọ. ìwọ lẹgbẹ́ lọ bíi pé ó ti trouble loud take it easy. ìbọn náà kú ẹ lọ. ó ṣe àpò amẹ́ríkà náà gbé bẹ̀ẹ̀ni ayé ọ̀dùn kó ẹ̀jẹ̀ kí ló ah! ah! ṣe pé báyìí. kí ló dé tó ṣe fẹ́ pa kí ni mo ṣe fún ẹ wọ́n kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. Ah! mo kú. èmi ṣe nǹkan tí ò dá fún ẹ pẹ̀lẹ́. ẹ máa tọ́ láti gẹ̀ẹ́tì wọn tí máa ti gẹ̀ẹ́tì wọn sìn ẹ̀ ó sọ fún mi pé gbé máa tú. màmá àwa náà mọ ohun tó ṣẹlẹ̀ ohun tó gbé wa wá sọ́dọ̀ yín náà ni wípé a fẹ́ fi àsìkò yìí tọrọ ìdáríjì fún gbogbo wàhálà ta kẹ́yìn àtọmọ yín sí ó yí àwa náà pé tí kì í bá ṣe pé àwa ni ọmọ yín ni ó ṣeé ṣe ká má rí gbogbo wàhálà tó délẹ̀ yìí ẹ ó ti wá bẹ́ẹ̀ nìyẹn ẹ má bínú mo tún wá ń fi àsìkò yìí sọ fún yín wípé ọmọ rẹ ọmọ alálùbáríkà lọmọ tẹ bí o ọmọ tán bí nílé rẹ tó gbẹ̀kọ́ tó tún wá tún rẹ̀ bí ni tóun náà mọ̀ ìpè ọmọ ni because ṣàṣà ènìyàn ló ń dúró tì ní lọ́jọ́ tó burú o màmá ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ tún bá yín dúpẹ́ wípé ọlọ́run fún yín nírú ọmọdé yìí. ẹ ọlọ́run ọba màlọ́pẹ́ tọ́sí àwọn ẹ̀dá máa ń gbìyànjú ni. Mama, mo rí pé inú yín ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀ rárá ẹ wò ó ọlọ́run máa ní jẹ́ kẹ́ ẹ mọ iyì ara yín àti wípé ṣẹrọ ọmọ yín yìí ọmọ alálùbáríkà ni èmi àtọkọ mi wá ní àtijọ́ sọ̀rọ̀ àti agree pé kó a máa mú àpèkẹ́ lọ sẹ́kọ̀ọ́ pé kó lọ máa gbé lọ́dọ̀ wa kò tán síbẹ̀ o màmá a lè ní àǹfààní láti kàwé sí i a tún lè tún ṣe irú iṣẹ́ tó bá wù láti ṣe. èmi nìkan tán. bẹ́ẹ̀ ni mà. lẹ fẹ́ ṣàdúró oore bàtà bàtà yìí fún. èyí tẹ́yìn náà ṣe fún wa jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe é sà ẹ ṣe mà màmí èmi ò lọ sẹ́kọ̀ọ́ ẹ wò èmi ò lọ o àpèkẹ́ onímàmá òwe bì kan èmi á wá fi gbogbo àkóso àdúgbò wa yìí lẹ̀ èmi á wá ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ láti ibì kan rárá ẹ wá ṣẹ́rí ládùúgbò yìí àwa làwa ń ṣàkóso ìlú yìí bí baálẹ̀ bá mú gba bí àwa náà mú gba báyìí ni èmi á ṣẹ̀ṣẹ̀ wá lọ sẹ́kọ̀ọ́ alágbára tèmi á lọ dọ́mọ ọ̀lẹ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn ọmọ owó tán wà lẹ́kọ̀ọ́ wọn tẹni fún lùwẹ̀ ń chance mọ ẹ wo mi lọ sẹ́kọ̀ọ́ mi lọ mi lọ. àpèkẹ́ ó fọ́nì gan o ṣé o fẹ́ máa fi ìlú èkó fẹ́ máa fi wé ibi tó wà yìí ni tó tọ́ ni èkó le díẹ̀ o ṣùgbọ́n sori tí o bá dé àdúgbò tiwa wàá gbàgbé nípa ibi tó ti wá pátápátá ó tiẹ̀ ní ronú fèkú ẹ̀ padà sílé mọ́ àpèkẹ́ ọkọ mi ṣé bí wọ́n lọ́mọ sọgbódilé sọ̀gbẹ́dìgboro sàtàndọ́jà ọkọ mi lọ́ọ̀ ṣé wo mọ̀ pé ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá ṣe wá lórí èèyàn náà ló máa rán sí wa àwọn tọ́lọ́run rán rèé wọ́n sì ti jíṣẹ́ ọkọ mi inú bàbá ẹ̀ pàápàá dùn sí lóde ọ̀run lọ́ọ̀ tẹ̀lé wọn kò séwu. ẹ ṣe lọ́gẹ̀ẹ́ ẹ ṣe mà. ìyẹlẹ èkó èkó làmúre o bọ́lọ́mọ ti lọ ọmọ rẹ kó ló mele mú mele àtúnṣe ṣe yẹyẹ alágbára oko tó bí yẹn ọ̀nà ẹni ló ń bẹ́ẹ̀. ilé láti dé ìlú ibi tó máa máa gbé ló wà yìí tó bá ṣe tán nísìn wọ́n á fi róòmù ti yẹ wọ̀nyí ibi tó máa máa sùn ṣòdúgbọ́ and wọ́n wí pé ká fèèní relax ká jẹun ká bára wa ṣeré ká sùn tó bá dẹ̀ dọ̀la bóyá o fẹ́ padà sí school ni o bóyá iṣẹ́ ọwọ́ kan lo ti rò tẹ́lẹ̀ tó fẹ́ lọ kọ́ ni a máa sọ yẹn. Ẹ ẹ̀jẹ̀ bá mi arrange oúnjẹ tó ní máa jẹ. okay then. all right. apẹkẹ <laughs> wo inú ilé mi ló ti dé yìí ó dẹ̀ ti di ilé ẹ láti nì lọ gbogbo nǹkan tó bá ti ṣe nínú ilé yìí ó ti di ṣíṣe feel free láti ṣe anything tó bá wù ẹ́ ṣó ti gbọ́ mo ń bọ̀ ṣùgbọ́. yes ma Yes ṣe ma. <laughs> àwọn ará èkó yìí máa ń gbádùn o eh, ẹ wo ilé tó ń gbé bó ṣe dàbí àlùjọ náà àfi fìgbà tí mo já sílùú òyìnbó eh, eh, ẹ wo náà bó ṣe tàn yìnrìn yìnrìn gbogbo ẹ bó ṣe tútù ah, wọn máa gbà mí lálejò inú ilé yìí o ẹ ń jókòó lélẹ̀ àkókò mọ̀ bóyá fi ń jókòó ni kó má tiẹ̀ lọ fọ́ ah, dìde dìde dìde dìde dìde orí mi. apèkẹ́ ṣé o dẹ̀ ti rí sí pé èkó ò burú tó wò ṣe lérò léètò dẹ̀ ti wá dẹ́kọ̀ yìí irú iṣẹ́ wo lo rò pé o fẹ́ máa ṣe torí ojú ẹ̀ ti gbójoojú àwọn secondary school lọ so èyí tó bá fi ń ṣe iṣẹ́ tó fẹ́ ṣe wàá tún máa fi yẹn máa lọ sílé ẹ̀kọ́ àgbà ṣó ti gbọ́ ẹ ṣe ẹ ṣe gànmà ẹ ṣe mo dúpẹ́ gbogbo orí tẹ́ ẹ ṣe fún mi àwọn ọmọ tí inú àbáláàánú pàdé ẹ ṣe ẹ ṣe. mo fẹ́ràn láti máa dirun nítorí ládùúgbò wa lọ́hùn mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi dirun tí ẹ bá lè mú mi lọ bí tó jẹ́ wípé màá lọ kọ́ bó ṣe máa ń ṣe irun àwọn obìnrin tó máa ń ṣe lẹ́kọ̀ọ́ tó máa ń fà yẹn mo máa láìkẹ́ ẹ̀ mà. o oh, fẹ́ di hairdresser. okay or what do you think. ó wà òkè sórí nígbà tó ti rò pé o fẹ́ máa ṣiṣẹ́ hairdresser màá mú ẹ lọ síbi tí mo ti máa ń ṣe irun mi màá lọ mú ẹ bá lédi yẹn á lè kọ́ ẹ níṣẹ́ irun. ẹ ṣe mà ẹ ṣe mà. but ìyẹn ò di stop education ẹ̀ náà so gẹ́gẹ́ bá ṣe sọ ilé ẹ̀kọ́ àgbà wà máa ṣe yẹn náà so wàá fi keep ara ẹ busy. ǹjẹ́ ká ń béèrè lọ́pọ̀ iná ni ṣé o ti jẹun láàárọ̀ yìí. ló wà lá. apẹkẹpẹkẹ. jásíà jásíà kó tó di pé wọ́n kó omi jẹun. sí àlọ́ bọ̀ lọ́bọ̀ lọ́bọ̀ lọ́bọ̀ ń bẹ̀rẹ̀ sí àlọ́ òjò ẹ̀ ẹ̀ ní ẹ láfẹ̀ẹ́ fi pamọ́ ẹ̀mí ló ní mo fẹ́ sọ fún ọ wípé kó o mọ́tẹ̀ láwọn bọ̀dá dàgìnì gbọ́ọ̀rọ̀ ìjáde kúrò nù ilé ìmọ̀ ẹ mélòó. irọ́ kò rí bẹ́ẹ̀ ìpàdé ọlọ́mọ ìlú kan la ní kásáré lọ yanjú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ hmm. kí n sì darí wálé ó tán. ọlọ́mọ ìlú dákun ṣé ẹ̀ ń dáwó ń bẹ̀ ni. a ó fẹ́ jọ bẹ́ẹ̀ béèyàn bá dáwọ́ gan-an èèyàn lè máa kánjú lọ rírun nǹkan máa sẹ́ẹ̀rí ẹjẹ́ ń sọ nǹkan kan fún yín sẹ́ẹ̀rí bójú ṣe wà bí wọn ò bá rí pàdé tá à ń lọ yìí ìpàdé ò ṣeé ṣe èmi tí mo sì jádìgún náà torí pé olórí àti igbákejì ni wa bí wọn bá rí mi náà ìpàdé lè ṣe é ṣe. jáde mo lọ fún ẹ. wọ́n ń di ọ̀rẹ́ pálá bí mo ń bọ̀ sọ̀rọ̀ fẹ́ mọ fi mí sọ́yìn ló fẹ́ mọ fi mí lọ. àsopọ̀nù bíi tiyín làwọn tó kó yín jọ tí wọ́n fi àwọn ẹ̀yìn méjèèjì ṣe. ọpọlọ oníṣẹ́ nínú ọpọlọ yín ná ṣé ọpọlọ pé kẹ́ ẹ dàlúrú kẹ́ ẹ fàjíya kẹ́ ẹ mú gbogbo nǹkan tó ń kankan wá gbélẹ̀ kẹ́ ẹ gbé ṣé ọpọlọ tó Adigun eh? níjọ́ tó o ti wọnú ẹbí tó o ti wọnú gbèsè ayé òjò láyé òjò ti bàjẹ́ èmi ò sì fàjọṣepọ̀ yín mọ́ kó kálukú mọ́ ọlọ́ọ̀lù ẹ̀ àbí nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ eh, ah, kò sí wàhálà ọ̀rọ̀ yín ti yé mi ṣé ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ sọ dé ó ti yé mi òjò òjò sórí láti ìsìn lọ àti títí láéláé nínú èmi nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìwọ fọwọ́ mú kan torí pé bó ṣe wà ń èmi èé ṣe èèyàn burúkú yìí sí ìsọmọ tí mo ń rí àgbàlagbà àfin káwọn èèyàn rádaràda kan wọ́n máa wá wẹnu sẹ́mi la kí wọ́n máa wá sọ pé èmi ọmọ kan ọmọ burúkú ti ń ṣe rádaràda àwọn èèyàn tí ó ṣòfò tó jẹ́ pé wọ́n ṣàǹfààní ni wọ́n tún mọ èmi ò rí sí yín o wọ́n fọ ọmú kan kémi ó sì mọ bá tèmi ká mọ́ pàdé mọ́. mọ jẹ nǹkan àdìgún n lè fi mọ̀lẹ́bí mi lẹ̀. ilé kọ̀rọ̀ sí wọn lẹ́nu wọ́n lọ tán náà wọ́n lọ. àti ẹ̀sọ́ máa lè kólé kọ̀rọ̀ sí lẹ́nu èmi àti ẹ̀yìn kan náà ló kù. ojo bẹ́ẹ̀ ojo ngbà tí èso máa lè tí èso ponu bíi tiẹ̀ bí wọ́n bá lásọ rẹ lórí kọ ni ọmọ ọdọ́gbọ́n sọ̀rọ̀ sí mi ṣé lè sọ tó sọ sí mi sí ìyá rẹ tó wà nù sáré. Eh? bẹ́ẹ̀ ni. amúdá amúdá lè sọ̀rọ̀ sí bá nù sáré ah, well played well done síbẹ̀ ṣe ríre mò ń pọ̀ yín lé ni o èmi náà lè polójú rárá bí tí wò ó mọ mọ́mọ́ tèmi lè sọ̀rọ̀ sí amúdá ah, ẹ má sọ bá mọ́ ẹ wo gbogbo nǹkan mo gba ìgbà kí n mọ fìyà mi ta yín o kẹ́nìkan mọ àfìyà mi ìgbà bẹ́ẹ̀ o ẹ dúró ná Adigun ìwọ mú wọn. bẹ́ẹ̀ni kí ló fẹ́ dánwò. well played. kí ló fẹ́ dánwò. well done. ẹ̀gbọ́n rẹ̀ ló fọwọ́ mú hmm. pẹ̀lú gbogbo ohun tá a ti ọ̀nà tá a ti dálẹ̀ ń gbòòrò tá a fẹ́ lọ yanjú nìyí. ẹ kò sábúrú nùyún lọ́dà tán. bẹ́ẹ̀ni ìwọ lọmọ dáràn kiri ìwọ lọmọ tó ọmọ dáràn kiri kó ọmọ gbọmọ rẹ kó máa gbé lọ ah. àwọn òfin ọ̀nù ràn wá mọ́. àdínpẹ́ kú jókòó ẹ ṣèdè ẹ dúró náà bódà kí mo láìkí irun tẹ ṣe last time jùlẹ lọ. ẹ eh, <laughs> last time ọ oh, ẹ wo ìyẹn ti lọ ṣé rí ilé tí bá ti close ẹ̀ tán tí mo wá yà síta fún yín in fact ẹ máa fall in love pẹ̀lú ẹ̀. ó yẹ kẹ́ trust me now. ẹ kú jókòó ma. ọ ṣe dẹ. ẹ kú ṣe ma. ìwọ ṣó ni ìyanu tó ń ya ẹ kó ya tán ẹ. láti yàtọ̀ fún mi ti papọ̀. Ready, see? Ready, see? ẹ bá a mú jàre ẹ bọ́ tàdé wá fáwọn olówó àárọ̀ jàre. Ah, jọ àpèké lọ́wọ́ tó wà nínú. ẹ bá a mú jàre ẹ bọ́ tàdé wá fáwọn olówó àárọ̀ jàre. ọ̀gbẹ́ni bọ́ọ̀tà ń bí jàre no time to waste time eh. ọ̀yà fún wa ló tíkẹ̀tì ẹ̀dá rẹ̀ dáadáa dáadáa. lady tí ń ṣiṣẹ́ lọ́wọ́. Eh? ta ló ń jẹ bẹ́ẹ̀. kí ni. ẹ pé wọ́n tajà re dáhùn á. Ah. owó kí lẹ̀ ń gbà gan. kí n tiẹ̀ dáhùn àyè ah, máa bá ara dòwò pọ̀. ẹ. wọ́n bèrè yín o. ìgbìmọ̀ ah. ṣé kò sí o. ẹ mò ń bọ̀ ó dà pọ̀ àwọn boys ní wàhálà yẹn lọ́tún ti gbé ṣe wọn dé iṣẹ́ àní sùn ń bọ̀. ẹ kú jókòó máa ń bọ̀ ó kéde ẹ̀ ń tẹ̀sán. Ah, kílódé kí ló tún ṣẹlẹ̀. màámi owó tíkẹ́ẹ̀tì àárọ̀ làbẹ́ gbà. tíkẹ́ẹ̀tì ẹni náà ṣe bí mo ṣe fún yín ní owó lánàá ṣé ilẹ̀ yìí ni tiwa ṣújú láti wá padà mo ṣe wà mí síta kọ́bọ̀ wà wà wà fi yẹn lẹ o oríta tó wà yìí lọ́n pẹ̀lú oríta bá bojú mi jẹ́ o tó bá ti fẹ́ dé mi tójú ìyá ẹ̀ mọ́lẹ̀ fọwọ́ síta tó fẹ́ mi lọ́dẹ́ mi máa lọ o. ẹ jóná ṣé ẹ̀yin méjèèjì ẹ jẹ́ àjòjì mi ni. ṣé báwọn bóyá ìṣẹ̀ máa ń yọ ilé ẹnu bèrè bá ṣe rìn yẹn bóyá máa wá lójoojúmọ́ nìyẹn lórí burúkú ni wọ́n wọ̀n ní ṣé wọ́n làgọ̀

ẹ wọ́n lọ sí ẹ wọ́n ní wẹ́wẹ́. lásìkò ó ti yẹ sáré jọ yíyá ìwọ yìí. ìwọ kọ ẹgbẹ ẹ kọ kí ló ṣẹlẹ̀. wà á má fọlá balẹ̀ kí ni tún ní àlè o kí ló sì yẹ. ẹ má wà bímọ ẹ má wà bímọ ọdún yẹn wọ́n sì ṣì jọ ọjà wẹ̀rẹ̀ àdèmọ́ àmàṣẹ́bí dáadáa wọn ti pọ̀ ju àǹtí. yes ma'am. abidex um, sharon um, àpékẹ́rì mo fẹ́ kẹ́ mi tẹ ọmọ gidi ni o àbúrò mi bíi ọmọ ìyá ni mo lè fẹ́ kẹ́ bá mi fà mọ́ ah kúlẹ̀ kúlẹ̀ kó kí wọn nà. ẹ pẹ̀lẹ́ o ṣe wà ókè ṣe wà dáadáa um, sori family mi rèé o àwọn ẹ̀jẹ̀ tèmi rèé and sweetheart mi ọkọ mi rèé hmm? hmm. ìjọ nítorí Ọlọ́run ẹ bá mi fà á mọ́ra ṣeré ọmọ náà ó wúlò gan kò sígbà tí bá ránṣẹ́ tí kò kí ń jẹ mi mo dẹ̀ rí pé ẹ lè má rí pé ó ń wọlé ó ń jáde ní gbogbo gbà kẹ má lọ máa accuse ẹ àbí kẹ máa attack ẹ pé ibo ló ti wá nítorí àmì ṣe ní kí n introduce ẹ sí yín ẹ̀yin náà lè máa ránṣẹ́ o ọmọ gidi ni. Well, she's very beautiful. You're not looking bad anyway. Um, ṣọ́ra wa tó ń a gentle girl. Anytime to bá ti rí and she à ń ṣe fàájì ni, àgbà anytime to buy ń Oh, the joy, join wa, ṣe ti gbọ́. Ó dẹ̀ she's not looking bad. Um, Katai, mo question kan Babe tó pè láàbúrò She yìí, ṣé ọmọ àdúgbò yìí wà ni àbí ọmọ tó wá láti ẹnu jíjìn? Ah, àdúgbò yìí náà ló ẹ̀yìn ṣùgbọ́n ọmọ oko ni oko ló ti wá o. Ah, ah, ah, mi ò fẹ́ yẹn ẹ má gbé bẹ́ẹ̀ wọlé rárá àtàbúlé àtọmọ èkó kò sí yàtọ̀ ní wa náà nǹkan tó má ta ni understanding ìwọ ni mo máa wọ̀nà sórí ibi tó wà ilẹ̀ rẹ ni o tó bá farabalẹ̀ wá jẹun ayọ̀ àjàjà kó tún gbọ́ síbi tó ń gbé kó gbẹ́sẹ̀ síbi tẹ́sẹ̀ wa wà á kàn máa gbádùn ìlera ní ṣúgà ni. kí ló náà ìwọ ni kò máa gbádùn ìlera ṣúgà kó lè pè é kò sí wàhálà mò ń bẹ ṣeré ni. Ah, kúnlẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ ìfọ̀tà ló ń ṣe nǹkan tí wọ́n bá mi sè yẹn kọ́. ó wà lórí iná ma. ó ti wà òkè lọ́mọ bá mi ṣe. ẹ jẹ́ kí n lọ wọ. pẹ̀kẹ́pẹ̀kẹ́. kò jẹ́jẹ́ o kàn fi tẹ́jú o. Ah, ó tiẹ̀ ti hàn eh, lára ẹ̀. kò jẹ́jẹ́ rárá. ẹ̀yin eh, eh, guys. bó ṣe kò lé mi lọ́wọ́ rẹ o twenty thousand naira. twenty thousand. àbó rí mi <laughs> mi rí irú ẹ̀rí láyé yìí. ó kí ni. wọ́n ní kí n wá ká wọn ni láti bí ọjọ́ mẹ́ta kan wọ́n ti máa ń pè mí pé wá kí mi wá bá mi ṣeré ńlẹ̀ ó dẹ̀ wọ́n pé èmi náà láìkí wọn wọ́n gbajúmọ̀ bẹ́ẹ̀ mi ṣe lọ kí wọn nìyẹn o ti máa délé wọn àfi bí àfihàn bá mo wá bí àwọn obìnrin wo wọn fine. Ah, wọ́n ní àwọn obìnrin yẹn àwọn jọ ń ṣiṣẹ́ kan náà ní ọkọ wọn ah, ọ̀nà ọkọ àwọn náà iṣẹ́ kan náà làwọn ń ṣe tó bá rí ilé wọn tó bá rí ilé wọn ah, èmi yẹn ní mo ti ń lọ ọmọ wọn yà nà mí twenty thousand. jọ̀wọ́ má bínú kí ló ní kó fi ṣe o. ọ ọ ọ ọ ọ ọ tó bá lọ kí àwọn olóríire èèyàn lé wọn máa fún ẹ lówó kó lọ́kàfọ́ bá jẹ gan láyé tòrò kó dé òtẹ́ẹ̀lì wọn dè wọn wọn fún mi lówó wọn ṣàlejò díẹ̀ gan tí ò bá sí bàbá ńlé. ok o advice tèmi ṣá máa fún ẹ ò ní wípé kó má jẹ́ káàntì gbọ́ sí because táǹtì bá fi lè gbọ́ sí àpèkẹ́ wàhálà ni fún ẹ o because àǹtí ò kì í fẹ́ ká súnmọ́ àwọn kọ́sítọ́mù àwọn kankan. ọ ọ ọ ọ ọ̀rọ̀ owó ọ̀gá gbọ́ wọn lè gbọ́ láyé yìí gbàtẹ́mi ò wá ka bíríìjì lẹ́kọ̀ọ́ owó eléyìí kí ni ṣé wàá fẹ́ kó sápò ni. ẹ mo fẹ́ tọ́jú ẹ ni màá fi ránṣẹ́ sí mọ́mì mi ni. àìsí ìtọ́jú ilé jẹ́ ká pín ó yá pín kíákíá. kì í ṣàpapín o èmi náà fún. mo mọ̀ pé wọ́n náà fún mọ̀ má ṣe bẹ ọ̀rẹ́ ni wà náà ọ̀gbà tó dé sí ìdánilò ládùúgbà ló wà báyìí. wọ́n kúrò jàre kọ́ má tiẹ̀ lè ka owó lójú yín. three one thousand náà. ọ̀ọ̀ o fún ọ ní fọ́sìn owó. owó múmú láyà ẹ o kí ló dé. one thousand. ìyẹn ò tó ẹ. ọ̀pẹ́ wo jọ jẹ́ wá bẹ́ẹ̀ mi ṣe irun tèmi. yóò ṣe o ẹ eh, ṣe èèyàn ló lè èèyàn ló lè ah, àǹtí bíi pé àǹtí bíi pé tó máa ń ṣoore fún èèyàn ah, ah, tó dẹ̀ mú mi lọlé wọn tó introduce gbogbo àwọn èèyàn yìí sí mi bíi pé iṣẹ́ gidi náà ń ṣe orí ìyá mi mo dúpẹ́ o mo dúpẹ́ o eh, àǹtí bíi pé mo dẹ̀ láìka àǹtí ìyá ṣọlẹ̀ ni wọn onídọ́mì ó ti rọgbẹ̀. kẹ́lẹ́ kìlọ̀ fọ́mọ rẹ̀ kó lómi ṣé ọmọ tó fi san owó serious tó tó yẹn tó fi gbé wa kúrò ń pálọ̀ tó ní ká máa bọ́ ọ́nà yàrá ni hmm? àbí ẹ̀rù mi ń bẹ̀ ni. <laughs> àǹtí ẹ̀rù yín ò bà mí ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yẹn ọ̀rọ̀ tó ṣe kíní kan ni ilé mi kan ẹ̀yìn kan ni ẹ̀rù àǹtí. Ah, ah! ẹ jẹun ẹ jẹun ẹ jẹun báyìí ma ẹ jẹun báyìí ẹ jẹun báyìí. kí ló ṣẹlẹ̀ jẹun ẹ ẹ wo. mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín náà fún gbogbo oore tẹ́ ń ṣe fún mi aláàánú ni wọ́n yín ẹ ṣe gan ni mà ìdí tí mo fi sọ pé kẹjẹ wà báyìí ni pé mo fẹ́ jẹ́wọ́ àwọn ọ̀rọ̀ kan fún yín kí ló ṣẹlẹ̀ ṣe rí àwọn tí mò ń bá gbé yẹn àwọn kọ́ náà bí mi o really ṣùgbọ́n mo mo ṣe oore kan fún wọn nílùú wa lọ́hùn wọn á wòye pé káwọn mú mi wá sẹ́kọ̀ọ́. ọ̀ ọ́ mà ṣe dáadáa o wọ́n wá fi mọ̀ mí lọ́wọ́ tí mo fi wá ń kọ́ṣẹ́ ní ibi tí mo ti mọ̀ yín yẹn mà ìgbà tọ́lọ́run dẹ̀ máa ṣe ìṣẹ̀lẹ̀ yín náà ẹ tún ràn mí lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ni mà. wà á burú mi ò ní láti kúnlẹ̀ jókòó kò sọ nǹkan tó fẹ́ sọ. ẹ jẹ́ àwọn àbúrò yìí ẹ ṣé mà ṣe rí ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún mi yẹn mà mo fẹ́ kẹ́ ṣe kanlẹ̀kanlẹ̀ fún mi torí ibi tí mo ti ń kọ́ṣẹ́ yẹn à ń rówó ń bẹ̀ ẹ́ àfi tí irú èèyàn gidi bíi tí yìnyín bá wà nìkan náà lè máa ń fún wa lówó mo wá fẹ́ bẹ̀ yín má pé iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn mo fẹ́ máa bá yín ṣiṣẹ́ ẹyin tó bá yẹ pé kí mo tiẹ̀ máa bá yín gbé báàgì kí mo tiẹ̀ máa tẹ̀lé yín kí n ṣáà tiẹ̀ máa rówó díẹ̀díẹ̀ kí lè lọ yọjú sí ìyá mi ńlé mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ mo fẹ́ bá yín ṣiṣẹ́ mà. ó fẹ́ máa bá wa ṣiṣẹ́ wa ó fẹ́ máa ṣiṣẹ́ tá à ń ṣe. aláyà ló lè gbé ní ńlá iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ẹni tó bá láyà ni ẹni tó bá ní ọkàn gidi òun ló lè ṣiṣẹ́ wa iṣẹ́ ayé là ń ṣe sórí àwa obìnrin tó ń rí tajọ́ ń ṣiṣẹ́ yìí ẹ sórí ẹ̀yìn báyìí ni àyà wa wà ìyẹn túmọ̀ sí pé a ti di ọkùnrin iṣẹ́ wa ò kì í ṣeṣẹ́ ọmọdé o ò kì í ṣeṣẹ́ tó easy rárá rárá ẹni tó bá dẹ̀ máa ṣiṣẹ́ wa yìí kó gbọ́dọ̀ ṣe báyìí iṣẹ́ wa iṣẹ́ mi ni iṣẹ́ ayé ni torí ẹ mo fẹ́ kó lọ ro dáadáa nítorí pé tí ọmọdé bá débi ẹrù ẹrù á àǹtí mo ti rò ó dáadáa mo dẹ̀ ti mo ti pinnu lọ́kàn mi wípé iṣẹ́ yìí mo máa bá yín ṣe ẹ wo ibi tí mo ti ń kọ́ yá dírẹ́sà yẹn ọ̀gá wa ń fún wa lówó ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ ọlọ́run lára mi àǹtí mo ti ṣetán akíkanjú lèmi náà ṣe rí. <laughs> Ah, ah, ah ẹ wá ń fi mí rẹ́rìn ẹ ń fi mí rẹ́rìn mà ẹ wò ṣe rí lábúlé wa gan bíi balógun ni mo jẹ́ ń bẹ nítorí pé bẹ́ẹ̀ ni tọ́rọ̀ bá ń lọ wájú báyìí lábúlé wa èmi lẹ máa bá ń bẹ tó bá ń lọ sẹ́yìn báyìí èmi lẹ máa bá ń bẹ. ṣẹ̀rí àǹtí èmi náà mọ̀ pé iṣẹ́ tèèyàn máa ṣe téèyàn máa rówó díẹ̀ èèyàn láti fi taratara ṣe kéèyàn ṣe tọkàntọkàn torí èmi wá ń ṣèlérí fún yín wípé iṣẹ́ tẹ fẹ́ gbà mí sí màá ṣe tẹ̀mítẹ̀mí màá ṣe taratara. Hmm? òní wàá fi tẹ̀mítẹ̀mí ṣe wàá ṣe tọkàntọkàn. ọmọ kan tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé èmi kọ́ ni olórí mo ní ọ̀gá ṣe bó mọ́ kọ́ mi òun lọ̀gá mi máa ní láti bá sọ̀rọ̀ tí bá wá bá sọ̀rọ̀ tó bá lóun gbà kó darapọ̀ mọ́ wa àjẹkò gbọ́ tó bá dẹ̀ lóhùn ògbà náà máa sọ fún un ṣùgbọ́n ṣùgbọ́n má wọrí mo mọ̀ pé ó máa gbà ó ní bí mo ṣe máa bá sọ. kẹ sọ fún wọn pé ọmọ yín ni mí o kẹ sọ fún wọn pé ẹ ti bí mi síta o. ó mọ̀ máa sọ fún <laughs> ṣé wàá dẹ̀ jẹun sìn torí látẹ̀kùn mo ti ń fún oúnjẹ ìlú ẹ̀ tó fẹ́ jẹ ṣé wàá lọ jẹun ó lọ kíchìn kò ṣùgbọ́n ṣe mọ ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹni ṣubú ara ẹni ṣubú ẹ̀mí ẹni ṣubú dànù. ìwà àti àwọn àdúrà ẹ yìí ṣáà lọ jẹun. ẹ ṣe mọ ẹ ṣe wàhálà kò sí wàhálà. olómìnira mi ah, ah, kí ni mo sọ fún ẹ bọ́bọ́ gbàgbé ẹ o orí ah, tó ṣe fún mi ní Canada mi ò lè sọ tán ẹ ẹ lẹ́nu yẹn gbàgbé ẹ nǹkan kékeré nìyẹn jàre hmm. ìyẹn bíntín ìyẹn kékeré ẹ ẹ ẹ hold on hold on ọ ọ má bínú jọ jẹ́ kí n pè padà ẹ má má pè padà all right. ǹjẹ́ ti rẹ́dì ẹbí ò dẹ̀ fún mi five minutes kí sáré tún pẹ̀lú ọ̀rọ̀ yìí. ẹ máa dúró tó bá ti mí ìkọlẹ̀ tán mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. o fẹ́ bá mi sọ̀rọ̀ mhm. ah, tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀ máa wà important ju kọ́ ti fẹ́ mí ìkìlọ̀ jẹ́ kí n máa gbọ́n sí. ok baby jọ torí Ọlọ́run mo fẹ́ bẹ̀ mo mọ̀ pé nǹkan tí mo fẹ́ bí ẹ fún yìí ó le díẹ̀ ó lè má fẹ́ gbà bó mo fẹ́ kó bá mi rò dáadáa jọ torí Ọlọ́run. <laughs> bíbí ọ̀rọ̀ dé ìyá mi lẹ́nu sá so ní nǹkan tó fẹ́ bá mi sọ tó dẹ̀ ní láti máa bẹ̀ mí kí n tó ṣe fún ẹ mo mọ̀ pé kò sí nǹkan tó bá fẹ́ dandan ni kí n bẹ̀ fẹ́. mo láti bẹ̀ ẹ́ nítorí mo mọ̀ pé ó le díẹ̀ ṣe bóyá ó mọ ọmọ tí ó máa wá sọ́dọ̀ mi ní ọjọ́ mẹ́ta yìí tí mo introduce ẹ. ok gẹ́ẹ̀ tó introduce mi níjọ yẹn kí ló ṣe. mo fẹ́ ká fà á mọ́ra mo fẹ́ ká mú wọlé. ká mú wọlé túmọ̀ sí pé wọ́n máa bá ṣiṣẹ́ mm-hmm. bébì mm-hmm. why tó máa sọ̀rọ̀ bẹ́yẹn why now ah, ah so fẹ́ sọ pé o mọ iṣẹ́ tá à ń ṣe ni a dá náà o fẹ́ ṣèkà fọmọ yẹn ni tó bá fẹ́ ràn lọ́wọ́ ó bẹ́ẹ̀ ta kó sẹ́tù ẹ̀kú rẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ má yẹ ká dẹ́mi lọ́mọ lọ́mọ lẹ́gbọ̀dọ̀ kọ́sọ́ mọ iṣẹ́ tá à ń ṣe pé kò easy no no no no no tó bá fẹ́ ràn lọ́wọ́ jẹ́ ká fún ní nǹkan tá a máa fún kó dẹ̀ máa lọ ìjọ tó lọ má yẹ ká wá kó jíjẹ fọmọ lọ́mọ. sori mo ti rò dáadáa mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé ó ti ṣe díẹ̀ tí mo ti ń study ọmọ yìí mo dẹ̀ ti study ẹ̀ dáadáa mo rí pé ọmọ tó máa wúlò fún wa nìyẹn mo rí pé ọmọ yẹn ó ní àwọn àpẹẹrẹ kan lára ọmọ akíkanjú ni ọmọ tó máa wúlò fún wa gan ni o nítorí wọn kì í kọ kínní yìí sórí irú àwọn ọmọ tó yẹ pé kò ní mú fúnra wa ta lè lò fáwọn ìkọ̀ọ̀kan tí wọn náà ó yẹ kó dẹ̀ yẹ nǹkan tí mò sọ á nídìí ọmọ bẹ́ẹ̀ yẹn fún jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kó bá mi rò dáadáa. bébì sọ ma tó ń sọ lẹ́nu sá èso mà nílò wa mo wà ókè pẹ̀lú bá a sì jọ wà yìí pẹ̀lú àwọn tàdéjọ́ ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ má yẹ ká gbẹgbàkúgbà láàyè because ó mọ̀ ẹ́ pé hmm, aláṣọ kan ló ṣòro kókókó báyìí ńlá sójú o jọ ọlọ́run mo fẹ́ kó o rówó dáadáa pé. ìfẹ́ mi hmm? mo ti rò dáadáa sórí èmi náà mo mọṣẹ́ tá à ń ṣe mi ò dẹ̀ lè láíláí mú nǹkan tó máa pa wá lára wọnú ẹgbẹ́ wa kò possible mo ti rò dáadáa mo ti wo ọmọ náà jọ nítorí ọlọ́run jẹ́ ká ṣàánú ọmọ yìí ọmọ yìí gan máa wúlò fún àwọn àgàn fúnra wa. dìbò tó bá gbé nǹkan tó fẹ́ nìyẹn ẹ kò mọ̀ pé kò sí nǹkan tó lè gbà lọ́wọ́ mi tì kò dẹ̀ sí nǹkan tó bá fẹ́ tì mí níbẹ̀ fẹ́ nǹkan tó kàn ń bà mí lẹ́rù ni pé ká má gbàbọ̀dé wọ nígbà tó ló ti test ẹ o tó dẹ̀ rí pé ó wà òkè pẹ̀lú ẹ èmi náà wà òkè pẹ̀lú ẹ yẹn <laughs> ṣùgbọ́n but mi ò ní take a risk o mi dẹ̀ ní ẹ̀fà gbà láì ṣòro fọmọ yẹn ká tó mú wálé. Ah, ìyẹn di dandan a máa ṣòro fún tẹ́lẹ̀ nǹkan. ó wà òkè títọ́. <laughs> Mm that's why i love you. Hmm? wà á lọ jẹun kò yé sọ̀rọ̀ lórí fóònù lórí fóònù tí wàá látàrà fún mi. àkómọ àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ náà. Ah, ah, ọ̀rẹ́ mi ni ó yẹ kó mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ méjì. fòye ló gbà ṣùgbọ́n ọmọ tó lè láràn níṣẹ́ dé tòrótòró abẹ́ ó dẹ̀ rí Àdùkẹ́ Àdùkẹ́ là ń bá ṣeré olówó ẹ̀yọ Àdùkẹ́ yàrá ọlọ́ṣà ọlọ́ṣà kóníkóní ayé abájẹ ó yẹ kí wọn fọkọ sá lọ ni wẹrẹ tó pàtó lẹ́fà lẹ́rẹ́ yìí o tún wá fún èmi náà lẹ́nu o ṣe bẹ́ẹ̀ ni tí o mọ̀ mi. ẹ kúnlẹ̀ wo okú bọ́tọ̀ ìyàtọ̀ mọ́ṣúárì tó ṣe wà yìí o máa jọ́ ló ń pèlè nìyí. àbọ̀ báyìí báyìí ni kò gbélẹ̀. o ṣe nígbà tó lọ́wọ́ wà lẹ́yìn o mọ àwọn nǹkan tó ti dánwò àbí ṣé fáìlì ẹ̀ wà wájú ọlọ́ọ̀ni ìwọ́jẹ́gbàkejì ọlọ́ọ̀ ọmọ owó yìí wọn ní yọ tí bá díjú kó tó yọ máa ń wẹ́ pa. gbẹ́rẹ́ gẹ́wẹ́ rẹ̀. wo wo wo wo wo wo wo báyìí báyìí kò wo sọ. ẹjú lọ ẹ̀yin olóṣì ìyá mi dẹ̀ mọ́ bóyá yẹ kí pa wọ́n ni. ó yẹ kí n gbọ́kànlá yìí ìfẹ́ mi báwo níbo ló wà náà bọ́n bó ṣe ń sọ látẹ̀kọ̀ nìyẹn ó lò ní pẹ́ẹ́dẹ́ ó ṣọ̀pù tí wàá ń tòsí. àǹtí ibi ilẹ̀ wà ó sì dé. Ah, ẹ wo wọ́n ti fẹ́ kó wọ́n mi ọlọ́run ló yọ mí tó bá jẹ́ pé mi gan mi ń ṣalákì kan ju ọmọ ni ah, ìsídà kan ti gbé owó yìí lọ ọ̀kẹ́ mi gan kan ti yìnbọn fún mi. kí ló ṣẹlẹ̀ bí mo ṣe ṣe tó ń nu bank mo kàn bọ́ sápẹ́ àkíngbé báyìí kò kí máa bọ̀ nílé ọmọ dẹ̀ dúró sí títì báyìí kò pẹ́ àwọn boys kankan dé ni ìwọ ìwọ ìwọ ah, àwọn èèyàn bá ń sá máa ah, gbà kí ló ṣẹlẹ̀ ó kàn yọ̀bọ jáde ni ah, tí mo rí ìbọn báyìí mo bá kúnlẹ̀ ẹjọ́ ẹjọ́ tí mo ṣe báyìí mo kàn tẹ́lẹ̀ ni tí mo rí ibi súnmọ́ báyìí mo kàn jábọ̀ ọwọ́ ẹ̀gbà ni. Eh, ó gbà bọ́n náà wọn. àwọn tí mo gbà ọ ìrọ̀ tí mo gbà bọ́n yìí báyìí wọ́n sá gbogbo wọn sá lọ ni mo gbà bọ́n wọn o gbàgbọ́n lọ́wọ́ ọkùnrin méjì. bẹ́ẹ̀ni wo de ṣe kọ́kọ́ fún ẹ tán mi pé mo ti gbàgbọ́n lọ́wọ́ ìkànnì wọn báyìí àwọn méjèèjì eré pé pé mo ti mọ oyin gan ni màá pa wọ́n. ẹ ah, ah. eh, owó mi wá ń kọ́. àǹtí kò sí nǹkan tó ṣòwò yìí owó yìí wà intact. ó dà kọ́kọ́ mi sí dé o gbọ́dọ̀ fojú ẹ̀ rí lè jáde. ìfẹ́ mi. yes love. Ah ah àǹtí bólẹ̀ tí màwọn boys rí àwọn olórí burúkú tó ń attack mi rèé. ṣé mo mọ ni. má bọ̀ báyìí. ó yẹ lẹ́nu àbí. bẹ́ẹ̀ ni sá. Hmm, má jẹ́ kó yẹ lẹ́nu. Hmm. ó ṣeé ṣe kó máa gbogbo wa pé irúṣẹ́ wo làwọn pípé yìí ṣe tán fi kóra ọjọ́ sínú ilé ó ti mọ ìmùlẹ̀ ó dẹ̀ máa yé nìyẹn mo believe pé a ní láti explain kankan fún ẹ ó ti rí gidigbe nìyẹn. Hmm? fọkọ mi ní ìbọn yẹn. ìwọ náà ti dára wa nìyẹn o. ó ga ẹ̀yin boys báwo lẹ ṣe jẹ́ kí ẹlẹ́ yìí kó kó nà yín náà. mama ẹ má jẹ́ kí n parọ́ fún yín ọmọ yìí smart gan. ó smart ní tòótọ́ gbà túpàṣà kọ́ lónìí àwọn tó bá make sense ló máa ń lò fún. ẹ ó yá ọmọ yá jùjùjùjù. ilé ògì ìhà mi ò dé ọgbà rásà o ọ̀nà amúrin ó oríta amẹ́ta bìbí yakata gbòǹgbò ọ̀nà àbìbí yàtàwù ìrì asọ́sọ́ ń bẹ lẹ́nu àásọ́sọ́ ìrè kọlọ̀bọ̀ ó ń bẹ níkùn kọlọ̀bọ̀ o ọ̀gá òde ìdókòwò ọlọ́mọjọ kì í kọ̀ òun gbẹdù kì í sì sí alẹ́ wọ́n ń sojú ajá ní kùsán wọ́n ń sojú àgbò onímọ̀ rẹ̀ o bẹ́ẹ̀ gẹ́ẹ́ ni wọ́n ń sojú ayúwọ̀ ní mẹ̀kúngun ọlọ́fin ìṣẹ́ ló ṣẹ́gun orí igun pa ìyá ló já kàlàmàgbò ló fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn o òjò ló pẹ́ ní ìfẹ́ ló fi dẹni sóko òjò ló pàlàpà tó fi dààmú kún fún ewúrẹ́ adúláwò bíi tìtì sọmọ bákìá rẹ̀ rán òpèlódù ni bàbá rẹ̀ jẹ́ ìhìrá ni fún ní yẹyẹ o níjọ́ ayé olùfẹ́ fọ́ bí igbá níjọ́ ayé olùfẹ́ ya bí aṣọ níjọ́ ayé olùfẹ́ là kàràkàrà bí ohun àwòlà o wọ́n ránṣẹ́ pòbí ti pé kó wá àwọn àgbọ̀n jẹ fún wọn ọba olúbẹ̀ẹ́ ọba alúgbálẹ̀ òun kò bí ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọba gèdè olóhùn kò bí ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nìrìsà olóhùn kò bí ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ti ní ọmọ lẹ́yà ń bẹ lóde sálàyé ó ní igbá ojú sọmọ onírèsé ó lọ́mọ yèyí òun ní í ṣe ó ní ata ọmọ ará àlọ́ta ọmọ yèyí òun ní í ṣe ó ní omi ará òde ọ̀túnmọ̀ba ọmọ yèyí òun ní í ṣe òbí ti ránṣẹ́ sí wọn agbọ̀n dẹ fún wọn ọba dúpẹ́ fún owó pobì ti jẹ ọba gèdè ó lé owó ti jẹ ọ̀nìrìsà ó lé owó pobì ti jẹ òbí tì ní òun ò lè ṣẹ̀ṣẹ̀ kan ọ̀ràn kan kó má mọ̀ sí ẹlẹ́bẹ̀ẹ́ tòun láyé mọ́ Ọ̀rúnmìlà wí ẹ̀rọ ní tọdúndún ẹ̀rọ̀wọ̀ ní ti tẹ̀tẹ̀ o ẹ̀rọ̀wọ̀ ní ti rínrín ẹ̀rọ̀wọ̀ ní ti wọ̀rọ̀wọ́ ewé ifá kan ń bẹ lójúde mi ẹ̀rọ̀ ní kíkó máa pa kíkó má mọ̀ ṣe pànìyàn o ifá ò ní kọ̀bì kífá ó mú ta ọ̀pìnpìn mi ọ̀pìnpìn fàtàn rí ọ̀ọ́dá mọ́gì. Hmm. ògùn dáwọn rín péńgélé mo lè ń sọ kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù mo ṣòwò mo jèrè tẹ́lẹ̀ díẹ̀ ni làwọ̀ bó ṣe láró lójú sí adúbáfẹ́mi òjì sí alákọ̀lẹ́ ọmọ amádòdó wà sẹ́ńtórí ọmọ ọ̀rìndìnrìndì ọmọ wa jẹlẹ́kùlé awo. Hmm. ògún dáwọn rin ní fátádá akọ́ṣẹ́jáyé ọmọ yín yìí <laughs> ìfẹsẹ̀tẹ̀pọ̀n rẹ̀ ó sọ fún wa pọ́mọ ìyọ́là ọ̀nà ọmọ tó máa soríire ni tí yóò sì gbé ìdílé ìga ọmọ tí yóò sì jẹ́ èèyàn ni apá ọ̀tá ò ní ká ọmọ tí yóò gbókọ bàbá tí yóò sì gbókọ ìyá ga ni akọ́ṣẹ́jáyé ọmọ yìí ìwà pàǹlẹ̀ ìwà gidi ìwà jọ̀ǹgbọ̀n ká fa wàhálà òun lọmọ yìí ó sì là ṣùgbọ́n nǹkan kankan tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ lákìyèsí ni wípé ọmọ yìí gbogbo bá ṣe ń fa wàhálà rẹ̀ tó hmm, mo bẹ̀ ń lórúkọ ọlọ́run olódùmarè tó dá gbogbo wa sáyé ẹ mọ́ da lẹ́kun o pàápàá ìwọ tó jẹ́ ìyá ọmọ yìí hmm, Olódùmarè ò ní jẹ́ ká fojú sunkún ọmọ wa o àníwọ́ ọmọ yìí o ẹ mọ́ da lẹ́kun o mo tún tẹnu mọ́ kókó kó làárọ̀ fáfá di tí ǹjẹ́ ẹ rántí wípé bí mo ṣe gbé ọ̀pẹ̀lẹ̀ ìsánlẹ̀ lẹ́ẹ̀kan mo kọ́kọ́ bọ́ taná ní wípé torí ifá yìí bẹ́yẹn bá kọ́kọ́ dá báwọn ògún dáwọn ní bọ́bá kọ́kọ́ jáde àkọ́kọ́ agbọ́dọ̀ kọ́kọ́ lọ gba àṣẹ lọ́dọ̀ olódùmarè a lọ pe ọmọ yìí lọ́dọ̀ bàbá olódùmarè ni ọmọ yìí apèkẹ́ni torí ó ti mórúkọ wá látòdì ọ̀run olódùmarè dìídì fún ní ọmọ yìí ni àpèkẹ́ lórúkọ rẹ̀ ọmọ jẹ́ o gbogbo orúkọ bó bá ṣe wù kẹ́ ẹ tún wá forúkọ míì fún un àbí kò náà tún fi nǹkan míì kún orúkọ tó bá wù kò kó máa jẹ́ àpèkẹ́hùn ni kọjá lákọ̀ọ́kọ́ ná bó ṣe jẹ́ ni mo ṣe sọ. bàbá àgbòmọ̀ní tán lórílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o bàbá wọn mọ̀ ní ìbéèrè kan tí wọ́n béèrè lọ́wọ́ yín. Mhm, àṣẹ àwò. gbogbo nǹkan jẹ́ kálẹ̀ fún wa látòrọ yìí lórí ọmọ yìí náà ni ṣùgbọ́n mo wá yín tí mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé kí ni àwọn àkíyèsí táwọn olè mọ̀ sí lórí rẹ̀ nítorí káwọn náà wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀kàrẹ̀ àdúrà yóò gbà kò sí nǹkan bí alára èèwọ̀ kan náà ṣùgbọ́n àkíyèsí a tún lè pèlè èèwọ̀ náà èèwọ̀ tó wà náà ni pé mo ti sọ lẹ́ẹ̀kan. ifá fi yé wa wípé ọmọ yìí gbogbo ìwà tó lè wù kọ́ mọ́ wù fún yín ẹ jẹ́ ọmọ tẹ́yìn lọ́rùn gidi ni bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan kankan ariwo rẹ̀ pé àpèkẹ́ ló ṣe báyìí o kinní kan ló ṣe báyìí o ẹ mọ̀ dálẹ́kun wípé kódà kẹ́ máa wà lẹ́yìn rẹ̀ ni pé ọkàrẹ̀ ọmọ ọkọ ni ọ́ kẹ́ ẹ mọ kẹ́ kẹ́ kẹ́ ẹ tún mọ ṣàdúrà fún kẹ́ ẹ wà lẹ́yìn rẹ̀ gidi tààrà ni Òdùmarè ò ní jẹ́ ká fojú sunkún ọmọ o dídálẹ́kùn rẹ̀ òun ni n tá àrò tẹ́lẹ̀ kọ́mọ̀ lọ rèé fi ṣẹlẹ̀ kọ́mọ̀ lọ fi ba n tá àrò jẹ́. ẹ ṣeun bàbá ìbéèrè kejì tí wọ́n béèrè lọ́wọ́ yín bàbá wọ́n ní ọ̀pẹ̀lẹ̀ ò lè balẹ̀ kó mọ̀ èèyàn bọ kí wọ́n á ní nǹkan ètùtù tá a sì lórí ẹ̀ tọjọ́ iwájú tó fi lè dùn tó fi lára ẹ̀. ètùtù tó mú wá ò pọ̀ ìgbín tó jẹ́ ẹ̀rọ pẹ̀sẹ̀ torí ńlá fi pẹ̀rọ̀ sí ilé ayé rẹ̀ obì àbàtà olójú mẹ́rin mẹ́rin torí pé egun mẹ́rin láyé ní toróbì ní bí kú obì bí àrùn obì bí ayé abojú kó lè bá a bá bí kú dànù ẹni bá ń ro bí sikí bí ọmọ ara òde ọ̀tún torí wípé bí omi bá balẹ̀ omi alápa ọmọ sówò yóò lapa sọ́lá yóò lapa síre gbogbo ewé ẹ̀rọ̀ torí pé ẹ̀rọ̀ ni tọ̀dúndún ẹ̀rọ̀ wọ̀ ní ti tẹ̀tẹ̀ ẹ̀rọ̀ wọ̀ ní ti rinrin ẹ̀rọ̀ wọ̀ ní ti wọ̀rọ̀wọ̀ ewé ifá kan ń bẹ lójúde mi ẹ̀rọ̀ wọ̀ ní kíkú ó mọ̀ pa kíkú ó mọ̀ mọ̀ sí pànìyàn ifá ò ní kọbì kífá òun ta ni pé àwọn nǹkan tá a fi ṣe ètùtù fún un kó lè bá àti kó lè bá a bà. ẹ ṣeun bàbá àgbáyé adalẹ gbogbo ètùtù tẹ kàkalẹ̀ ṣé kíákíá ni àbí báwo ni. a kì í tóbìnrin lásán wò ká tún máa dúró wò bí àrùn gìnìsàn ọba bí ọba ṣèyàn òní ń dá òní ń rúlẹ̀bọ àkọsẹ̀jáyé <laughs> nígbà tó jẹ́ pé ọmọ Yorùbá nígbà tó yẹ sọmọ yín mìíràn yín mìíràn ẹ bọ ògún dáwọn ní ọ̀gbọ́dọ̀ sùn torí pé òní ń ni kẹ́ ẹ yá tètè rán sọ́jà kọjá náà rán sílé ẹ bọ ògún dáwọn ní ọ̀gbọ́dọ̀ sùn ẹ bàbá tó bá ti wá pẹ́ kàn náà tó bá fi yá nù pé wọn ẹ ó ti jẹ́ kẹ́kẹ́ nù ká lọ sí. ilé jẹ́ mo lọ. lẹ káàbọ̀ kórè ògúdà àwọ̀rí àwọ̀rí ògúdà olórí olè níwàrún ìwọ lọ kìnàkìnà tí tójú ẹlẹ́dìẹ̀ kì í sójú náà ẹlẹ́dìẹ̀ ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni ò gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ tí mo yìí bó bá ń bẹ níwájú òun ni bí bá ń bẹ lẹ́yìn yín òun ni bí bá ń bẹ lọ́tún tí bá ń bẹ lọ́sì ẹ ti wòye òun ni bó bá wí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ bó bá sì ní hùhùn ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ ọmọjọ ní sákìrìjọ kìrìjọ ọmọjọ ní sákìrìjọ kìrìjọ ọmọ akìnìwọ ọgbọdọ sojú méjì ń ló pín sí òun ló lè òun dá òun kan náà sì ní jọgbọn ṣe é sì mọ wípé ẹni bá lẹ́mìí ìjọgbọn ló lè síwájú ó lè bí máa ń bẹ níwájú bàbá ńlá ta ló lè dúró hmm, irinṣẹ́ ńlá rẹ o ẹ mọ̀ dì áyàn rárá gbogbo tó bá wí ẹ jẹ́ àgbà pé bẹ́ẹ̀ náà ni tó onílé yìí mojúbà o alágara ṣe ni wọn máláwo máláwo máláwo ńlọrúkọ tá a bá ládùn ó màrìwò sára jìàjìà ńlọrúkọ tá a pè wò oògùn adánilọ́wọ́ kókò mọ̀ lọ́rùn gbẹ́ni lórí fìdíkìdí ń lo orúkọ dá pé ìwé èṣù ọ̀dàrà èṣù ò ní dì ọ́ bẹ́ẹ̀ náà sì ní gbogbo orí. òkè dodo òkè dodo ọ̀rọ̀ tí bá ń du alákọ̀wé ìgbé ẹkún ní fi kékeré tótó àwọn òní kèké aburú lórí yín o ìpẹ́ ńlá o ìpẹ́ ńlá o ìwọ la bùgbẹ́ sọ́nà sọ́nà sọ́nà àǹgùlù dé kíso kíso kìsọ ó sunú igbó ó ń lọsẹ̀ sọ́nà sọ́nà a kì í torí pé kúpa lórí kankan gùn ẹnìkan kì í torí pòwe pa nídìí kó pòwe a kì í torí yan kápá lágẹmọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀gà ẹ̀gà ṣẹ̀ṣẹ̀ bí ẹyẹ bá ké ní igbó àfi ohùn ẹlẹ́fọ́ olú igbó bí ẹ̀fọ́ bá ké ní ọ̀dàn àfi ohùn ọ̀dàn fún ọlọ́dàn. ẹ wo ẹ̀yin ọmọ wo lẹ́jọ́ yìí o ọ̀nà ọmọ là fún gẹ́gẹ́ o èyí tẹ́ ẹ bá ṣe ó ti dàjẹ́ gbé wọn ò tún gbọdọ̀ fi bí láéláé èmi mo wí bẹ́ẹ̀. ẹ ti di gbá oró tí ń lékè omi ẹ ti dò sí bàtà tí ń lékè odò èyí tí mo wí fún yín lónìí ó dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ ọ̀rọ̀ ṣe wọ ìwọ ìwọlẹ̀ á ní gàrà wọ̀lú o. òkú fẹ́ẹ́ dàdó. ògbójúgbójú olè tí kògílẹ́gìlà wọ̀lú. olè ni mí. èmi náà olè èmi gangan olè èmi lògójú olè tí kò gbùdù gbàdà níta gbangba. o ti wí nù ẹ kí ni ìwọ́gàn kí ni ọ. olè ní mímu. o dán lójú pọ̀ lè ní ọ. o ti dábàá nù. àkókò ẹ̀gbọ́n mi dáadáa o lẹ́yìn tí mo ṣe fún mi lónìí o tún wá kú nǹkan kan orí nǹkan kan tó kù yìí. Ah, ìmúlẹ̀ láàpẹ̀ ah, bá a bá sì ti múlẹ̀ pẹ̀ láwọn tó ń wò yìí a gbọ́dọ̀ dalẹ̀ o ah, bá a bá dalẹ̀ ọ̀dalẹ̀ balẹ̀ kú ẹni dalẹ̀ ọ̀balẹ̀ lọ èmi wá kọ́ ní ìṣe o ọ àwọn tó ń wò lórí ìjókòó yìí àwọn ni wọ́n bọ̀ ọ́ múlẹ̀ èmi ọkọ̀ kórè ìjà rẹ̀ ń kò lè ọ lọ́wọ́ ni wọ́n ní wọ́n ṣe múlẹ̀ fún ọ. Ah, mọ́dàlẹ̀ bí mo ti wí o ah, mọ́dàlẹ̀ o kọ́ mọ́dàlẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú kọ́ mọ́dàlẹ̀ o ah, ọgbọ́n mi ọ̀gbọ́n ọ̀gbọ́n mi dáadáa ó ti rí bẹ́ẹ̀. adigarawọlu òfò fẹrẹrẹ dàlúdo ògbójúgbójú ọlọ́ṣà tí ń kó gìlàgìlà wọ̀lù. <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé o lè ní. èmi náà ò lè èmi gangan olè èmi lọmọ olè tí ń dàgbàdà gbùdù níta gbangba. àpẹkẹ sórí ìtàdé yìí ibi ni a pè ní ìmùlẹ̀ láàrin àwọn awo. sórí ẹgbẹ́ tí o wà nú ẹ̀ yìí ẹgbẹ́ yìí ni ẹlẹ́ẹ̀keje ìmùlẹ̀ tó wà ní orílẹ̀-èdè ayé ìmùlẹ̀ ọ̀sán ìyẹn ni ẹgbẹ́ àkọ́kọ́ ìmùlẹ̀ òru ìyẹn ni ẹgbẹ́ ìkejì ìmùlẹ̀ ìdájí ìyẹn ni ẹgbẹ́ ìkẹta ìmùlẹ̀ ìyálẹ̀ta ni ẹgbẹ́ ìkẹrin ìmùlẹ̀ òwúrọ̀ ni ẹgbẹ́ ìkarùn tó jẹ́ pé ìmùlẹ̀ obìnrin ni ẹgbẹ́ ìkẹfà ìmùlẹ̀ tó wá sí keje ìyẹn ni adigun arọ̀lù ìyẹn ni òfúfẹ́ rẹ̀ dàlódò òun là ń pè ní ògbójúgbójú ọlọ́sà àti kó gilagila wọ̀nù òun ni ìmùlẹ̀ ògún dábèdè olórí olè níwàrán tí ó jẹ́ ìmùlẹ̀ tiwa lémi gẹ́gẹ́ bí olè bó ṣe wù ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwa olè èdè ò ní dìyọ o torí wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ dalẹ̀ kò ní dalẹ̀ àmọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ dalẹ̀ dandan ni kò ní dalẹ̀ wá gbọ́ o àwa lọmọ ṣiṣẹ́ ń rojú o àwa tó ń wo ìlọmọ àìsè ń bẹ̀bẹ̀ àwa náà ni àwa débẹ̀ tọdún dáàpọn iwájú òsè lọ ènìyàn ṣe padà sí fún wa o nítorí pé kí ni ìkìlọ̀ ló síwájú gbogbo ìmùlẹ̀ tí a ṣe fún ọ lónìí gbogbo àwọn tó wà lórí ìdúró yìí ni wọ́n ti ṣe tiwọn tí wọn ò dé dalẹ̀ má dalẹ̀ o tí erin bá dalẹ̀ ìwé àlọ́ tí ẹ̀fọn bá dalẹ̀ ìwé àtò tí ọmọ ènìyàn tó bá dalẹ̀ bó ṣe ga tó ní ó ṣe gbẹ lóòrò kanlẹ̀ má dalẹ̀ o àwa lọ́mọ ṣiṣẹ́ ń rojú o bẹ́ẹ̀ àwa lọ́mọ ìṣe ń bẹ̀bẹ̀ àwa lọ́mọ wá débẹ̀ tó ń dà kan iwájú tó ń wò yẹn ò ṣe lọ ẹ̀yìn ò dẹ̀ ṣe padà sí má dalẹ̀ o èdè ò ní dì àwa mú ogbó yìí àti obì ti bíkú wa kò gbé sẹ́nu ẹnikẹ́ni tó bá ti jẹ ìmùlẹ̀ láàrin wa dandan ni kó gbó kó tọ́ obì yìí tó wà lẹ̀ tí ẹnikẹ́ni bá ti jẹ ikú kíkú kan tó pamọ́ torí bí ìyá bíkú àbí àrùn fún wa wá mú ogbó àti obì wa wá kó sẹ́nu wa bẹ́ẹ̀ sí ní jẹ títí tí wàá fi jẹ tán. àfòyé ló gbà ṣùgbọ́n ọmọ tó lè láràn níṣẹ́ dé tòrutòru abẹ́ ó dẹ̀ rí àdùkẹ́ àdùkẹ́ là ń bá ṣeré o olówó ẹ̀yọ yàrá ọlọ́ṣà ọlọ́ṣà kóni kóni. so ìwọ lè padà wá sínú ilé yìí láti aráàlú tó ti kúrò nílé ó wá ṣe ń bọ̀ sí. Ah, ẹ má bínú mà àǹtí tí wọ́n jẹ́ kọ́sítọ́mù wa tó máa wá ṣe irun lọ́dọ̀ wa yẹn ni wọ́n wá ṣe irun wọn wọ́n ṣe ṣe tí wọ́n ní àpé kí n jọ kí n sàwọn dọ́jà padà ṣe lọ́sọ́jà tá a máa délé wọn ní à kí n dúró dà wọn kí n bá wọn ṣe gbogbo oúnjẹ táwọn fẹ́ ṣe ìyẹn là ń ṣe lọ́wọ́ ilẹ̀ wa ti ṣú ilẹ̀ ti ṣú gbà tá a máa fi ṣe tán wọ́n dẹ̀ bá mi pè yín a pè yín máa náà bá yín ni ò lọ. jọ àǹtí olórí burúkú wo ló tẹ̀lé lọlé tó dẹ̀ wú ẹ̀ràn tílẹ̀ iṣu tí ò lé ẹ pé kó máa lọlé ẹ tó wá jẹ́ kó sùn sí ilé wọn. tí ọmọ pàwọn tó fílẹ̀ sílé wọn ò ní rọrùn sùn ṣé tí orí ètò àǹtí yóò bá tẹ̀ wá pé orí tí ò ṣiṣẹ́ débi pé ó yẹ kó ronú pé jẹ́ kí n pa àwọn tí mo fílẹ̀ sí ilé o ó wá ń jẹ́ kọ́kọ́ mi máa sọ̀rọ̀ sí mi lára. ó ti dẹ́kun ó ti dèrè àbí rárá màkì ni. ẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì mi. a pè yín nọ́mbà yín ò lọ ní bóyá nẹ́tíwọ̀kì ò dáa ẹ dẹ̀ mọ̀ pé mi kì í rí mi bẹ́ẹ̀ ẹ má bínú má ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mà. máa bẹ́ẹ̀ dá sí i tọkọ mi bá dẹ̀dẹ̀ wọ́n náà wọ́n mọ bó ṣe máa yanjú ààrẹ. ẹ bá mi dá sí i mà ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí i. ó ti gbọ́. ẹ ṣe mà ẹ ṣe mà mhm. ẹ ṣe mà. ẹ má bínú ẹ má bínú. wọlé mo ti gbọ́ ẹ. wọ́n bí àtìǹgà. Hey, on the floor! Everybody

ṣùgbọ́n kò ti ṣẹlẹ̀ ní operation lẹ́nu kò yẹ kó máa ṣẹlẹ̀ wá ta ló bọ̀ ta ni ẹ tuntun láti kojú kojú ẹ kò kàtà ẹ láti ṣàwọ ọmọ mi ni ẹ wọ́n ibi lẹ́yìn ìgbà tí mo ṣe jẹ́ ṣàrọ̀ mi kù tí mo ṣe jẹ́ ṣàrọ̀ sọ ìṣẹ̀lẹ̀ ṣẹ́ ẹ wọ́n ti yí ẹ̀ dábàdà yálàjà ẹ̀ òun náà bọ́ sí mi ó fìbọn jẹ́ tì mí wọ́n ṣe irú ẹ̀ mọ́ ọjọ́ tó bá tún jọ́wọ́ ẹ̀ wò wọ́n fi ẹ̀jẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ni bá dán ìlú ẹ̀ bí ayé àṣà bá dán wò tó pé yára ẹ̀ lọ́ máa tún ẹ̀dá ọ̀run tó yẹn. wọ́n bẹ ṣọ̀fọ̀ ni tó bẹ dà mí ni. ẹ ẹ ẹ wọ́n ti bù ṣé ti àpò ilé place ilé place ni ibi ló ti máa ná ìgbọ́n àtọkùn náà wálé jẹ́ ìjọ kúrò wọ́n ni wọ́n ni ṣàpò ṣàrọ̀ ilé place ọjọ́ wojú káka ẹ̀ àfi wẹ̀rẹ̀ lélẹ́yìn. wọ́n máa ń yí apá sọ sí mi. ó yẹ kó bọ̀ wọ́n ilẹ̀ you mo ní kakọ́ bọ̀ wọ́n ilẹ̀. kí ló ń ṣe kí ló ń ṣe yín náà ah, ah. ok mo mọ̀ kébi ni mo fọkọ̀ mo mọ̀ kí mo ṣẹ̀ ṣùgbọ́n ní ìdí náà ó ní kọ̀ọ̀kan kún ní iṣẹ́ fún mi tí mo fi ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀ pàdédé wù mí kí n bá pa kún ní dànù ni ọ̀rọ̀ pàdédé wù mí bẹ́ẹ̀. ìfẹ́ mi mo fẹ́ kó fún mi láàyè mo fẹ́ kó fún mi láṣẹ kí n bá sọkọ tó ń ṣẹlẹ̀ torí pé wọ́n ní láti mọ ohun tó ń ṣẹlẹ̀. ẹ jókòó ẹ jókòó ẹ wá o ṣébi ṣe ń dákẹ́ yìí alágẹmọ ọgbọ́n mi ló ń dá o ó dàbí pé ẹ fẹ́ ẹ fẹ́ tọ́kú ẹ jáwèrè ni ẹ wà ẹ sọ pé mo ti gbàgbára fún yín sọ ẹ ti bìlífù ẹ ti jẹyàn ọ tẹ̀lé jẹ́ kí inú bí mi tẹ̀lé jẹ́ kí inú bí mi màá sọ òkè màá sọ dilẹ̀ ẹ̀gbọ́n iná nulẹ̀ mi ni mo dà mo dẹ̀ yẹn fà gbà kí gbogbo ẹ̀ dirun mọ́ lọ́wọ́. tó báyìí ó ti wá fún un ẹkún yóò lè wọn ní ti rè torí ẹ náà mo ṣe mú ọ wá sókè ká lè sọ̀rọ̀ o àkọ́kọ́ rẹ báyìí fún ọjọ́ gbogbo mi. tuntun náà mẹ́rin tún máa sunkún sí i. ayé mi kò bàjẹ́. ayé ò mà ní bàjẹ́. ìkúlọ̀ tí mi ti kọ́ mi. mo má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí ló ṣe é gan kí ló ṣẹlẹ̀. Adémọ́lá ti fi mí sílẹ̀. Adémọ́lá ti lé mi jáde kúrò lé. Adémọ́lá wò. Adémọ́lá ọkọ mi kí ló lọ ṣe. Hmm. sọ́jọ́ kìkì mo kí mo sọ fún ẹ pé mò ń wọ́mọ. èmi àti ọkọ mi a máa lọ sí ọ́sìpìtì bàtà sọ́dọ̀ dókítà dókítà nípa òun láti ṣàwọn test kan fún mi nígbà tó máa ṣe test yìí wọ́n á discover pé ilé ọmọ mi ti bàjẹ́ ìgbà tó lè bàyá dókítà bá sọ. ibi ìpín tó ṣàlàyé fún mi. Sandra èmi ni mo fà á èmi ni mo fà á ooo. rántí pé mo sọ fún ẹ nígbà kan mo ní ọ̀rẹ́ kan báyìí tí mò tẹ̀lé sórí nígbà tí mo lùsí iṣẹ́ mi àti léyè tí mo fẹ́ ń sùn gbà yẹn tó fi mí sílẹ̀ ó wàá mú mi lọ bá ọkùnrin ẹ̀kọ́ tó ló dé láti Amẹ́ríkà bàbá mo ṣàlọ́ sọ́dọ̀ òkú yẹn tó làwọn fẹ́ fún mi lówó àwọn fẹ́ ṣáájú mi ìṣe ni òkú yẹn rape mi lọ́jọ́ náà lọ́wọ́. Ah, irọ́ ni. rape ni ẹ wá doyún ṣùgbọ́n gbà tí mo lọ bọ́ ọ̀rẹ́ mi pé kó bá mi pọ̀ òkú yẹn wọ́n ní wọ́n ti padà sí amẹ́ríkà tí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí mi ò rí wọn mọ́. ẹ̀sùn olówó mi mo bá lo àwọn oògùn kan so lẹ́gbọ́n àwọn oògùn tí mo lò gbà yẹn àwọn olùbàlẹ̀ ọmọ mi jẹ́ nítorí dókítà yẹn láti máa sọ lójú débọ́lá pé mo lo oògùn kan fókùn sí mo lò ló bá lé ọmọ mi jẹ́ débọ́lá bá bínú ló dé ẹrù mi síta ó lóun ò lè fi àkùkọ adìyẹ tí kò lè yé tí kò lè pa àfi kó gùn lásán ọ̀rọ̀ àná ló dẹnu bí sísọ lé mi jáde bí ajá. Sandra mi mo kọ́ tí mo máa ṣe. Tèmi ti bá mi. Tí èmi bá ẹ lágbára ọlọ́run rẹ mi. Àmọ́ nǹkan yẹn ṣoṣo tí mo fẹ́ kọ̀ ọ́ rẹ mi. Lórí àwọn dókítà tí wọ́n lọ sọ yẹn o, tí wọ́n lọ sọ tó náà bá gbé ìṣe ẹ̀ dé gbogbo nǹkan tí dókítà sọ yẹn Ọlọ́run máa yí padà sí ti rere fún wa sí ti gbọ́ kí ni mo tó rí ọlọ́run tó fi rí ọlọ́run. sọ́dọ̀ kí ni mo ṣe fọkùnrin ọkùnrin tí mo fi gbogbo ayé mi sìn tí mo ní mi ò fẹ́ ti torí ẹ̀ ṣe ra nà. nígbà tó di pé iṣẹ́ bọ́ lọ́wọ́ mi kò fi mí sílẹ̀ lọ. ọkùnrin tí mo tún lọ bá pé kò ṣoore fún mi ó fún mi ó rape mi ó fún mi lóyún ó sá lọ mi ò rí mọ́ àti òun àti ọ̀rẹ́ náà tó introduce mi sí. ó ti tó ó tó tó wá fẹ́ mi sílẹ̀ tó lóun nífẹ̀ẹ́ mi nígbà tó bọ́ pé mo níṣòro mi ò lè bímọ ah, ó tún fi mí sílẹ̀ ó lé mi jáde bí ẹran. ìkúbi tó yé mi ó yé mi kí ni mo ṣe fọkùnrin ọkùnrin ẹ̀lẹ́ wo ọkùnrin ẹ̀yẹ máa gbàdúrà bí n pé ọlọ́run ní fi ẹ́ sílẹ̀ ọkùnrin ọlọ́run ní fi ẹ́ sílẹ̀ ọ̀rẹ́ nígbà tó ti. àforóyàwó kì í jòrò tán ọ̀rẹ́ dà mí wò dọ̀ ọ̀rẹ́ mi ọ̀dà yìí. mi ò lè bí bàbá mi ò lè bí bàbá ọkùnrin kan wá gbà wọ́n dá ọwọ́ mi dá. ṣé o gbọ́dọ̀ níbẹ̀ ìwọ wá sọ fẹ́ mi pé kí ni máa pọkùnrin. ọkùnrin tó bá bọ̀ sí mi níwájú ọkùnrin tó bá kọ́ mi lọ́nà máa yí dànù. adìẹ dà mí lógun ìwọ ń bi mí pé kí ló dé tí mo ṣe ń mú ẹ̀yìn máa mú. yàtọ̀ sí fẹ́mi yàtọ̀ sí ọkọ mi nítorí pé mo mọ àṣírí mi nítorí pé ó dúró tì mí nígbà tí ṣòro òun nìkan ni o òun nìkan ni o ọkùnrin kan ṣoṣo tí mi ò lè wojú ẹ̀ òun ló jókòó yìí ṣùgbọ́n lẹ́yìn òun ọkùnrin kankan tó bá bọ̀ sí mi wájú máa yín dànù ẹ wá sọ fún mi nílé ayé ènìyàn sọ má ẹ̀fà gbójú wojú ẹ̀kùn mọ́ gbogbo ẹ̀kọ́ tó bá ti dùn wá tún dùn. ẹ jọ bóyá ẹ mọ̀ pé ilé ayé ta wáyé láti wá jagun fún gbogbo ẹbí àti ara wa ni kò ní dáfẹ́ ní kẹ́ni tó bá lágbára tí ò bá lọ sílọ̀ ẹnu rẹ níbọ̀ tí ó ìbọn tó bá ti àdá máa sábẹ́ ní fífò tó bá sáyé mi àmọ́ ní tèmi máa máa fi lówó lọ́wọ́ máa jalè yìí máa fi rí ṣe máa fi jẹ́ èèyàn ẹnikẹ́ni tó bá gbójú wọjú ẹkùn mi tó bá sọ pé ó fẹ́ dí mi lọ́wọ́ ìrẹ́jì láti tẹ̀jẹ́ sílẹ̀ ẹ pàkó yìí kí gbọ́ mi lọ. ìyára ọlọ́ṣà ọlọ́ṣà kóníkóní àdùkẹ́ àtọ́kọ́ ló ń kígbe àdìgárá wọ̀ lóòwe àdùkẹ́ ìgárá ọlọ́ṣà ọlọ́ṣà àlọ́kọ́ ló ń kígbe àdùkẹ́ àdìgárá wọ̀ lóòwe hmm. abẹ́ òbí àdùkẹ́ ojú ọlọ́run tó ọ ọ̀nà ẹ̀bùrú pilẹ̀ ọ̀rọ̀ àdùkẹ́ má ṣe lọ́rọ́ àforóyàwó mi lóró tán ọ̀rẹ́ dà mí ń wò dọ̀ ọ̀rẹ́ mi ọ̀dà rẹ̀ pọ̀ o láṣẹ ní ká fìjà fọlọ́run jà kákọ̀wọ́ lẹ́rọ̀ o. ọlọ́run ṣe lórí ọlọ́run ọlọ́run mà ṣe o mo mà dúpẹ́ lọ́wọ́ orí mi o ọkọ mi àkànní o mà kó àdúró tì mí lórí mi lórí àpèkẹ́ tó o padà sọ̀rọ̀ àpèkẹ́ dayọ̀ fún mi mo dúpẹ́ ọlọ́run àwọn ṣéèfù sọ wọn ò gbàgbọ́ ọ sọ. <laughs> màmá apes mo ti mí sí yín gan-an. yéè mo dúpẹ́. ṣé wàá rí àlejò mi tẹ́ gbà yìí àlejò ọlọ́jọ́ gbọ́rọ̀ ni màá bá yín lo ọjọ́ mẹ́ta gbáko kí n tó lọ bẹ́ẹ̀ ni màá wá gbé yín wọnú mọ́tò nsìn kẹ́ wá wọnú mọ́tò màá wá gbé yín lọ sí gbòòrò ẹ wá lọ jó oúnjẹ tàwọn olóyìnbó ṣẹ́fó jẹ́nu lè ó gbọ́lùdé lálẹ́ yìí. alákọ̀wé hmm. ṣé mo lè jẹ oúnjẹ alákọ̀wé yá. ọ ọ ọ oúnjẹ àwọn alákọ̀wé èyí tó ń jẹ ní gbòòrò bó jẹ́ kí n fi nu yìí máa gbé sí yín lẹ́nu. ṣé wo mọ̀ jẹ. Ah, ah, oúnjẹ ọmọ náà ń pè é. ẹ wọlé ó pa àwọn ọ̀fọ̀ alọ́kó ló ń kígbe adùnkẹ́ adùnkẹ́. bring out your handkerchief. Kofiji Joe Shoki. I want to introduce to you the new dance. We call them Shoshoki. Once again, dwell the beat. Call me Trace Alado. Feeling back, Shoki lẹ́nu àfi bí. Sydney, shocky dance way, a kukumbere. Papa, mama dance shocky, shocky. All the ladies dance shocky, shocky. All the children dance shocky. Umaraji pepe, afi bí ogun oroki. Mama ge show mo, mo ṣe ń jó, shocky dance yìí, ó dùn jó. Akẹ́ṣí fún wáìtì ni wọ́n máa fi ń jó. O lè dẹ̀gbẹ́, o tún lè lóṣù. Oya dance, dance shocky, shocky. Oya dance, dance shocky, shocky. Oya dance, dance shocky. Ìyá Sultan gan jíjó shocky. Ẹ jíjó shocky. shocky. Unbelievable, a singing on on Dress singing on I'm on this one now shocky, then I'm on get shocky. Shocky, Billy Killy shocky. Shocky, Tommy the shocky. Shocky, go go shorty, shorty. I'm on get wine they go, shocky dance now in the blow. Sumami. the show, baby, come close to me, let me spend it all. All of my generation, o change your jó o jẹ́ on pariwo Jésù. Ṣọ́kì dansi, ó wá ìnébù, dress and mímọ́lá tó mi ṣe di ṣọ́kì. Oyè jíjó, ẹ jíjó ṣọ́kì. Bẹ́ẹ̀ni jíjó, everybody dance ṣọ́kì. Wẹ́pẹ́ méjì sáà, àwọn ladies ẹ jíjó ṣọ́kì. filẹ̀ bẹ́ẹ̀ ọmọlé still go pay. Délé, aláti wá gbogbo ọ̀nà kárí pé a sọ sídìí operation tàbá fún yín ni o. Because ọ̀gá jẹ́ kó yé mi pé tábà fi lè sọ sídìí promotion ńlá ni o. Bọ̀dé, o mọ orí èèyàn tí mo jẹ́ náà. Arógun máṣá ni mí, mi gbọ́dọ̀ arógun kí n ṣojo. Ẹ̀yin ni máa tẹnu dáadáa tẹ bá débẹ̀ kẹ́ má ṣojo bọ̀dé àti pé iṣẹ́ yẹn gangan fúnra ẹ̀ ó ti click already ah, èmi ah, ṣé mo ṣe ń ṣiṣẹ́ ni èyí ni àbí àná àwọn yẹn kiri bọ́ọ̀lù wọn ti ṣẹ̀ wọ́n lọ. mi promise yẹ wọ́n máa tún wọn láìpẹ́ iná. hello. hello. Mr. Dele. Yes, yes. Níbo lẹ wà? Ẹ a wà níbi tá a lé ambush sí. Àwọn pípù yẹn ti rẹ́ẹ̀dì, wọ́n ti set. Ìfọ̀ wọn ti ń pè mí pè mí pè mí àti fẹ́ máa lọ sí operation yẹn. Mi ì dẹ̀ fẹ́ move pẹ̀lú wọn láì jẹ́ pé ìgbọ́n ẹ stand by. Ibo lẹ wà báyìí sí? Wọ́n wà Vertical Hotel. Ibẹ̀ láti fẹ́ take off Vertical Hotel lẹ́yìn yẹn ẹ ti gẹ̀ tẹ̀. Bílẹ̀ ok ẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Ok ok ok fún mi níbi two minutes a máa kàn yín lára láìpẹ́ yìí sí ṣùgbọ́n. Ok ok my expect yìí ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. asọ̀rọ̀ sọ bó tó ṣọ́ra máa hùwà gbogbo ohun tójú rí. officers. gbogbo ohun ojú rí kọ́ ò lẹ́nu ń sọ. iṣẹ́ ti dé báyìí o. nípa mọ́ra. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ fún ṣe rí ibi tá à ń lọ yìí ó ti click o ẹ má ṣe mistake o ẹ má ṣe mistake ṣe gbọ́n kan tí mo sọ fún yín ṣe rí gbogbo wọn ìkan báyìí wọn gbọ́dọ̀ escape mọ́ wa lọ́wọ́ ẹ gbọ́n kan tí mo sọ fún yín. ẹnikẹ́ni láti ẹ̀kan láti ń pè ló sọ fún wa pé òun ti ń bo òun ti ń bo òun ti fẹ́ débi báyìí òun ló dáwà dúró sí ìgbà tí set látẹ̀kùn. but nǹkan tẹ sọ fún wa ni pé di set pé kálá bọ. àti set àti set for real but mò ń pè gẹ̀ ẹ́ sí ẹni pé òun máa tó débi báyìí now over thirty minutes ago ló ti sọ fún mi pé òun máa tó débi òun máa tó débi so I don't know what's going on. pinga again. anyway kò sí problem a ní nǹkan tó máa ṣe sí because ọ̀pẹ̀sọ̀tà ń lọ òun ló ní ilé nǹkan láti dúró dì náà. yín lẹ́nu ni ẹ̀ ń wò mí àbí ẹ jẹ́ sọ kínní kan fún yín èmi ò kí ń ṣara yín o ah, bẹ́ẹ̀ ṣe ń wè mí ọmọ ìlú lèmi iṣẹ́ ìlú lèmi máa ń ṣe mo ti rí yín lóní iṣẹ́ ẹ̀bí gbogbo bí mo ṣe máa mú yín òun mo ṣe ń ṣe bí ọ̀dẹ̀ tí mò ń tẹ̀lé yín yẹn bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti lù ú ah, ah, ẹ wò pé mo bá yín mulẹ̀ àbí mo ti mulẹ̀ ni èmi ò bá yín mulẹ̀ o. ọ̀fíìsà délé sórí nǹkan tí mo ṣe ránṣẹ́ pè ẹ́ is about this lady that is sitting right across your table ó ti wá fún mi ní gbogbo details àwọn robbers tó operate ní Òkèlétù níjẹta yeah she was here yesterday ó dẹ̀ fún gbogbo details ẹ̀ pátápátá and based on information tó fún mi mo béèrè lọ́wọ́ ẹ̀ pé yà <clears throat> this is a good foundation for us to start investigation ṣé òun máa cooperate pẹ̀lú wa ó dẹ̀ ti agree ó lọ́wọ́ fún wa ní full and hundred percent corporations so nǹkan tí fẹ́ ṣe ń I am going to form a work team of which you are going to be the head and òun in cooperation with us ó máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ó ti jẹ́ kó yé mi pé ti penetrate àwọn gang of robbers yẹn ó ti ní access lè wọn anytime ó lè wọlé ó lè jáde sílẹ̀ nígbà tó bá wọn and you and her working together màá fẹ́ káwọn ẹni yẹn kán rí yín bíi couple kán bí lè pè spouse ẹni spouse ẹni wọn náà sọ̀rọ̀ mi yé ń sìn àwọn evidence àti information tó dẹ̀ fún wa yìí a ní láti tún ṣiṣẹ́ ká dig more more fà tí ìwọ náà máa jẹ́ witness lórí ẹ̀kọ́ tó di pé a strike amú wọn red handed because ó jẹ́ pé yé ni pé wọ́n pọ̀ gan ni so it's not an easy job kí ọkàn déédéé lọ wọlé bá wọn lóyìí bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní láti jẹ́ kó establish new trust ni òun àti wọn láti jẹ́ kó tó di pé àmú close àwọn èèyàn àti close range so màá fẹ́ kẹ́ exchange numbers ara and anytime tó bá ti pè yẹ I want you to give her instant response immediate response anywhere tó bá pè é sí dàlú òun lè fẹ́ kó lọ kó jòrú just go and respond to her call there. Àpèkẹ́ mo fàsìkò yìí tún bí ẹlẹ́ẹ̀kan sí sure you are ready to cooperate with us. mo mo fi dá yín lójú sá máa máa dúró. thanks so much. sá ṣe rí mo fi dá yín lójú ṣẹ́tẹ́gbé fún mi máa make sure pé mo jẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe rán mi lọ mi ò tí ì lóko oṣù mi ò tí ì lóko ọkà ju iṣẹ́ ọlọ́pàá yìí lọ kò sí problem sá. i trust you. ní agbára ọlọ́run ọlọ́run adé fún wa ṣe. yeah yeah and that, that is why I trust and count on you. kò sí problem sir mo promise you sir sir ẹ yà fún mi nọ́mbà yẹn. zero eight zero. zero zero. two seven. eight three. five three. three one. ọmọ ta ni mí mi kì í ṣọmọlé ó yá jíjó ṣọ̀kì kó jẹ́ kọ́mọ̀ wáyé. ṣé àwọn pípú yẹn ṣé wọn ò fura ṣá. báwo ni o ṣe fẹ́ fura àwọn òfurá kankan. mo ti jẹ́ mi ẹ̀. àbọ̀ ẹ ah, ti tètè dé jù. kí ló dé ṣé kò sí ọmọ. máa ń dídà wà ẹ kò tí ì dé wọn àti ìyàwó ẹ. wọn ò tí ì dé ibà yìí sí hmm. àwọn olówó wà mẹ́rin wọn. àwọn bíi ti ń dídà wà pẹ̀lú mi. It's so thick, I can just lend her. Do I live in your Bọ̀bọ̀ yẹn máa dé. Ẹ mọ̀ nǹkan tá a máa ṣe. Ẹ máa ní láti hang around. Kí lè dà wá yẹn fi dé? Ṣé ti get? Ẹ̀hẹ́n. Sọ á padà sí dancing. A máa lọ flex, a máa lọ jó. Ẹ eh, kò sí wàhálà. Iṣẹ́ wo ni mo gbà? Mo gbọ́dọ̀ rojú gbogbo wọn ní kọ̀ọ̀kan kí n tó kúrò mi báyìí. Ó wà important gan-an. Nǹkan tí mo bá bí nìyẹn. So tí bá ti ṣọwọ́ mi báyìí kò sí wàhálà as usual oyè wa jẹ́ mi. Officer, do your job. Oya oh, move. Move. Tẹ́bá lọ blip ẹ̀ smart. Sẹ́mẹ́tì ò jìnnà sí i. A máa pa everybody, a máa dà yín síbẹ̀. Move everybody tó bá tún wú ẹ̀yìn. ìyára ọlọ́ṣà ọlọ́ṣà kóníkóní àtọ́kọ́ lóhùn kígbe àdìgárá wọ̀ lóòwe ìyára ọlọ́ṣà ọlọ́ṣà àlọ́kọ́ lóhùn kígbe. Àdùkẹ́ àtúnyàrá wọ̀ ló hmm. abẹ́ òbí. Àdùkẹ́ ojú ọlọ́run tó ọ fọ̀nà ẹ̀bùrú pilẹ̀ ọ̀rọ̀. Àdùkẹ́ má ṣe lọ́rọ́ àforóyàwó mi yòrò tán. Àdùkẹ́ ọ̀rẹ́ dà mí ń wò dọ̀ ọ̀rẹ́ mi ọ̀dà rẹ̀ pọ̀ o. Àdùkẹ́ láṣẹ ní ká fìjà fọlọ́run jà ká fọwọ́ lẹ́rọ̀ o. Àdùkẹ́ o ọ̀fọ́n alọ́kó ló ń kígbe àdùkẹ́ àdìgára wọ̀lú abẹ́ òjẹ̀ rí àdùkẹ́ ọ̀fọ́ alọ́kó ló ń kígbe wọ́n mọ́ wọ́n àdùkẹ́ àdìgára wọ̀lú abẹ́ òjẹ̀ rí àdùkẹ́ ọmọ tó lè làwúrọ̀ níṣẹ́ dé tòrútòrú ọmọ tó bá ní ìlẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wá rọ níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ dandan àfọwọ́pọ̀nà kì í kúrò ní ọwọ́ kì í pẹ́ ní sáà kéèké. báwo gbẹ̀wò gbò bá a ẹ̀ múrò gan ni. àdùnkàrà wọ̀lú ó máa kúlé. ilé yóò fẹ́ tú.